ayélujára wọn òye. ayélujára wọn òye. elédùmarè ó fa àwọn kan jọba nínú ayé. ibẹ̀ láti rọ́lù ẹ̀rí ìbálẹ̀ kojú ẹ̀bọ̀ra tí ń gbẹ́nu mi òye. má gòkè àlọ́ òdòdó ni yóò lọ. ìtàkùn odò lérí ló ń lọ òye. ẹni tó bímọ ọmọ ló máa sìn ẹni kò dẹ ibi ọmọ ló máa sìn òwò àyè. kílídùmarè fún wa lọ́mọ alálùbáríkà tó máa dalẹ̀ má fọmọ pọ́n. ó mi ò ó. agbára tó ń bẹ lára omi kò ṣe é fọwọ́ yẹ̀pẹ̀ rẹ̀ mú. ayé ẹ má fomi ṣàwàdà ayé ẹ má fomi eh, ṣeré agbára tó ń bẹ lára omi kò ṣe é fọwọ́ yẹ̀pẹ̀ rẹ̀ mú. ayé ẹ má fomi ṣàwàdà ayé ẹ má fomi ṣeré agbára tó ń bẹ lára omi kò ṣe é fọwọ́ yẹ̀pẹ̀ rẹ̀ mú. ayé ẹ má fomi ṣàwàdà ayé ẹ má fomi ṣeré agbára tó ń bẹ lára omi kò ṣeé fọwọ́ yẹpẹrẹ mú. a ti ràn gbogbo test tó yẹ ká ràn nǹkan kan ràn pé láyìn àtìyàwó yín mo mọ̀ wípé medically gbogbo wọn tó yẹ ká ṣe náà láti ṣe a ti ṣe a lot a ti ṣe HSG laparoscopy and dye test kódà a tún tò gbogbo túùbù wọn bóyá wọn ní blockage kò sí nǹkan kan tó block nínú méjèèjì so ẹ jẹ́ ká ní hope nínú ọlọ́run pé ọlọ́run ló máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ concerning our case. ẹ ṣe rí dókítà ẹ ṣe gan gbogbo nǹkan tẹ̀ ń sọ ilé mi náà ti ṣàlàyé fún ilé bẹ́ẹ̀ tí ó dàbí ọ̀rọ̀ tèmi ò tà létí ẹ̀ ni mo ṣe sọ pé ókè kó tẹ̀lé mi ká máa bọ̀ ń bí bóyá tó bá tún gbọ́ tẹnu yín i believe. Mm-hmm, mo understand Miss Kọ́láwọlé kò easy obìnrin tó bá wà ní condition báyìí ẹ̀rù máa máa bà wọ́n wọ́n máa wò pé eh, kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé alẹ́ obìnrin kò ń pẹ́ ṣó she just have to show concern ṣé o ti yé yín but God is a decider mo nígbàgbọ́ pé Ọlọ́run máa ṣe the best ẹ jẹ́ ká ní hope ká tún máa ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe lọ gbogbo àwọn medication wọn pọ́n yìí máa follow ẹ̀ ìyá ló máa ṣẹlẹ̀. ayélujára. ṣé gan-an ni sá ah kódà olùdókòwò sá yẹ sá yẹ sá yẹ sá ẹ ṣé gan-an adúpẹ́ sá ẹ ṣe gan. yes sir àdúpẹ́ sir yes sir inú mi dùn sir yes sir inú mi dùn ẹ ṣe gan ni mo dúpẹ́ pé mú èmi àtìyàwó mi kó nù wá gan-an. wo òòsà òkè ni ajá dúpẹ́ fún torí òòsà òkè tẹ̀ ń wò òun ló ní kágbẹ̀gbìsù kíṣu náà sì ta hmm? elédùnmarè ọba òní ìjà dúpẹ́ fún mélòó mélòó rú ẹ̀. bàbá hmm? ẹ ṣe gan o ẹ ṣe gan a sì máa tún dúpẹ́ délẹ̀ dáadáa torí hmm, yínníyínní kẹ́ni kó lè ṣe míì ni àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ o pé yínníyínní kẹ́ni ó lè ṣe míì èmi dúpẹ́ lọ́wọ́ yín gan o torí àwa náà ti rìn rìn rìn rìn rìn ah. ẹsẹ̀ tí hmm. o sì mọ̀ pé kọ́rọ̀ tó dayọ̀ ojú máa ń rí lóòótọ́. bẹ́ẹ̀ téèyàn dẹ̀ tó ga ẹsẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ yín gan. ojú ò wà ní tì ọ́ ojú ò ní tì wọ́n náà àdúrà yẹn ó ẹ wá gbọ́ o ìkìlọ̀ kan ń bẹ fún yín o n sì fẹ́ kẹ́ ẹ gbàgbé torí ìkìlọ̀ tí mo fẹ́ sọ fún yín ìkìlọ̀ tó ṣe pàtàkì ni o mo fẹ́ kẹ́ ẹ rántí oyún tí ń bẹ nínú rẹ sọ mọ̀ pé lọ́dọ̀ àwọn ẹbọra tí ń bẹ ń di ọ̀gẹ̀dẹ̀ láti lọ tọrọ rẹ̀ torí bẹ́ẹ̀ bá bímọ yìí tán kò gbọ́dọ̀ sojú kòkòrò mọ́ kò sì gbọ́dọ̀ mú nǹkan ní nǹkan mọ́ tiẹ̀ sọ̀rọ̀ mi yé yín bá. bàbá hmm? bàbá a ti rí oyún ẹ jẹ́ ká rí ọmọ láàtà àlàáfíà gbogbo òkìlọ̀ tẹ̀ ń ṣe ìyémígún olójú kòkòrò ẹ fọkàn yín balẹ̀ bàbá ẹ gbàdúrà kí n rúre kí n sọ rí. àwọn gbarumọlẹ ó sì di oṣù ọ̀làyò àmì àṣẹ ẹ bá ń kílé o ẹ bá ń kílé o mo bá fọ́ sẹ́yìn mi. wọ́n jọ mí wọ́n jọ mí lójú wọ́n jẹ ẹ̀rọ dínú gbogbo nǹkan lẹ́sìn máa ń kẹ́ra jàre. Ah, ló ń ṣe òun èèyàn náà ń bọ̀ yìí o. ẹ máa rọra o ẹ máa rọra o. ẹ káàbọ̀ mà ẹ pẹ̀lẹ́ mà yes ma a dúpẹ́ o ẹ rọra o ẹ rọra o àbí kí n yín lọ́wọ́. rárá ẹ ṣé mo dúpẹ́ o. <laughs> ìyá mi. àwọn ọmọ ń kọ o. àtúndádì. àdúpẹ́. ẹ pẹ̀lẹ́. àdúpẹ́. ẹ pẹ̀lẹ́ kú sọ mẹ́ta. èló wá ní ẹja yìí ó mà kéré bákan bákan. ẹja ah. ẹlẹ́ja púpọ̀ lẹ́nu. ẹja yìí nǹkan tó bá dé bó ṣe wà yìí kú ti fẹ́ bọ́ sí tòsí. Ah. ẹni tí gbogbo ẹ̀dá páípáí ni alágbára ló ń jẹun orí ìta nìkan mo wá sódò lónìí èló wà ní ẹ fẹ́ tẹ́lẹ̀ fún mi báyìí. ṣé lè twenty thousand naira. Ah. ẹ jẹ́ kí n san eight o ah! ṣe bí size ẹja tí mo máa rà tẹ́lẹ̀ náà lélẹ̀ yìí. èmi ò tiẹ̀ wá ní tóye tẹ́yìn sọ yóò rẹ̀ pé mi máa pọ̀ sókè rọ̀jà. Ah. ẹ ó sì bá a ẹyin méjèèjì lè powó ọwọ́ yín pọ̀ kẹ́ wá lọ pín in lé. rárá ṣe eléyìí gan kò tó mi rà ẹyin ṣe bẹ́yìn náà mọ̀ pé nǹkan máa rà máa ju eléyìí lọ. eléyìí gan máa patronize lọ́jọ́. ẹ ó ti yé mi ọ̀rọ̀ yín yé mi ṣe gbọ́ ẹ má pẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé iná lé ni ọmọ ewúro padà bọ́ yá gbẹ̀yìn. bàbá ẹjọ ẹ ní sùúrù mò ń bọ̀ ẹjọ torí ọlọ ẹdá mi lọ. ṣẹrẹ ìjà ìmọ̀ gẹ́gẹ́ bíi kọ́sítọ́mà tó ti pẹ́ tó ti pẹ́ two hundred naira ni mo fi ta ẹja ẹbẹ ṣe wò. èló wá nìyẹn o. mo dín yín ní owó nylon twenty naira. ó wá jẹ́ èlò. ó wá jẹ́ bíi nineteen thousand. mò ń sọ̀rọ̀ eight thousand ẹ̀ sọ̀rọ̀ nineteen kìíní kan ẹ̀ sọ̀rọ̀ ten ẹ̀ sọ̀rọ̀ fifteen. ẹ pé kọ́sítọ́mà yín pé wọ́n ti pẹ́. ẹ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. ṣé ẹrẹ́jà tẹ̀ wọ́n wọ́n. ó lè jẹ́ kí n sọ twelve. ọ ẹ tí ì rẹja. ẹ tẹja fún mi ẹ bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ah, ni. ẹ bẹ̀rẹ̀ nìyẹn jẹ ilé ìṣẹ́ fún ilé ìgan kò tó kò tó lájì kan ti máa ń rà. ẹ sọ̀rọ̀. ìdààmú tọ̀dọ̀ títí wa nígbàdùn tí yín <laughs> ó làwọn arìnjú létí. ẹ̀jẹ̀ lè wá kéré. bàdé kojú. àìlè ayé wọn ìlànà tuntun pọ̀ afẹ́fẹ́ kan sì fẹ́ sí mi ara wa tù mí. kí o rí gbogbo ẹ ṣe tẹ́ lọ àti pé ìsàlẹ̀ odò táwa náà wà àwa náà ń gbádùn ń bẹ̀. Ah, dákun ṣé ìsàlẹ̀ odò wa tuntun ju ilé ayé lọ ni. Hmm. òjijì ọkọ mi arábìnrin olóyún. èló wà lẹ fẹ́ ṣe jálẹ̀jálẹ̀. ẹ jà ìmà tẹ́ ẹ bá fẹ́ ra ẹja tó wù yín tó sì wù ẹlẹ́dàá yín ẹ twenty naira nínú twenty thousand. ó wá jẹ́ èlò. kò sì gbà mí láyè kí n lọ ọ̀sẹ̀ kan ikùn rẹ̀ kí n padà wá. arábìnrin tí àwọn olùkọ́ ti rẹ̀ jà ẹ̀ kò sí ti fi ṣèyàn sáà ẹ bá mi calculate lọ́nà. ẹ tà fún mi tú ẹ fẹ́ dáhùn mo fẹ́ lọ sókè lọ rẹ já sí. eléyìí ò tó o fẹ́ jókòó ń tèmi nìyẹn. ó dá iṣẹ́ mo ṣáà ń bọ̀ mo ń bọ̀. ẹ wá ṣé ẹ fẹ́ gbé sínú ọkọ̀ náà àbí kí n gbé tẹ̀lé yín báyìí. màá lọ rà sí mo ń lọ sókè jẹ́ kí n lọ rà sí tó dà má lè àdẹ̀ mọ́ mo ti tẹ̀lé yín ẹni ọ̀rẹ́ jábẹ́ yẹn ẹ dẹ̀ ní mi lọ́wọ́ sà kí n rí kó rí báyìí kó mọ̀ fẹ́ náwó àwọn òṣì. òjijì ṣé kìí ṣe pé o fẹ́ finá sórí òrùlé sùn o fẹ́ yọ̀ǹda ìyàwó rẹ kó lọ́mọ gbélé ayé. ìgbà mélòó náà ni ó fi lọ tí ó fi dé nísìn. ẹ bó bá dàn bíbẹ̀ bá dùn bí ẹ bá padà wá mọ́ ń kọ́. irọ́ ni. ẹgbẹ́sẹ̀ ẹ̀ lọ wọ́n ní omi ò lápá omi gbégi. yé kí ló mú yín. Ah! yé inú ni o. ṣé kìí ṣe pé ẹran ṣe jẹ́ ọ̀rọ̀ ah! ẹ̀wẹ̀ límìtì títí yín ti pọ̀ jù. ẹ̀wù tẹ́ bá ti délé ẹ lu akóró ẹ̀ pàdé ah! ẹgbẹ́sẹ̀ lẹ̀ ẹgbẹ́sẹ̀ lẹ̀. sọ pé òun ti ń bọ̀ òkè wá gbé mọ́tò ìyàbọ̀ mi ah, ó yẹ kẹ́ bá fún yẹn o yeah of course of course ó yẹ kẹ́ bá wí fún yẹn so that eh, ẹ kò ní ṣe bẹ́ẹ̀ mẹ́má sàkẹ́ mẹ́má sàkẹ́ èèyàn púpọ̀ lẹ fẹ́ fi bí pa yẹn o. ọkọ mi bá kàn. ta lè ń bá sọ̀rọ̀ ta lè ń bá sọ̀rọ̀. bá ṣe business náà ń yarí wọ́n ní wọ́n ní neglect àwọn àbọ̀ wọn fáwọn oníṣẹ́. ìgbà tó dé wàá dé I will call you back. ẹ nà án so mi fẹ́ kó disturb mi àti ẹ. alright darling ẹ kú fàájì hmm? gbogbo fàájì lẹ ń ṣe ń bíbá. àwọn ah, náà lè bá mi ṣe fàájì náà kí o yà tẹ. o wá pè mí látàárọ̀. nígbà tí mo pè ẹ ò dá mi lóhùn mo dẹ̀ fi pé ok tó bá yá ẹ I know you very well pé o máa wá bá mi ṣáà ni bí mo dẹ̀ ṣe rò náà ló ṣe rí ìwọ náà lọ jókòó tì mí yìí ok irú wa ni mo máa pè é padà. no àwọn tí máa ń bá ṣiṣẹ́ àwọn wà ní o ló ní dírẹ́fà ń gbé mọ́tò jáde kò explain bí tó gbé lọ kó máa dá dúró mọ́ ni ah, ah, ah, kó máa dá dúró <laughs> torí tó bá ti dáhùn nìkan dúró gbogbo àwọn tí dírẹ́fà ń bọ́ lébi máa pa. that's true wàásù ńlá gbáà ni wọn pé torí kan bá sunwọ̀n àrùn gbà torí kan bá ti burú àtúrùn gbà náà bẹ́ẹ̀ni ìwọsùn gbà wọn tó ń bọ ló máa ló máa ní problem. ọkọ mi o ṣe àmọ pé mo láìké of course mo mọ̀ pé tí lápẹ́ àti wọ́n ń jẹ ẹ̀dá bá wọ ẹ̀jẹ̀ mo mọ orí ìtọ́fẹ́. thank you darling. all right. so wàá wù mí pé ká jọ lọ rà ọ̀rẹ́ mi ní pé every Wednesday òun máa ń gbé ẹja tútù oríṣiríṣi ẹja ó ní pé so anyone tí n bá fẹ́ especially the tilapia olówó à that's a good one mm. eh, kò sí problem ẹ ní kí sùn lè gbé ẹ lọ wà á dẹ̀ lọ ra nǹkan tó fẹ́ bó bá ṣe fẹ́ sí tèmi kan ní kí nǹkan kó kí n yọ jáde kí sùn lè dẹ̀ gbé ẹ lọ kò dẹ̀ ra nǹkan tó ń wù tí o ti bá fẹ́ kí sùn lè gbé mi lọ máa gbọ́nà ìwà ni. Ah, ah. I want you to take me ní. Wait now. Iṣẹ́ tá a gba Súlè fún ni kó máa drive wá. Jẹ́ kó gbé ẹ lọ iṣẹ́ driver ló wá ṣe á gbé ẹ ládẹ̀ gbé ẹ bọ̀. Èmi náà ló máa fi sílé èmi náà ló máa bá ń lé. Ọkọ mi. Ọ̀run ti gbàtà ṣe yàn tó máa ń gbé mi lọ sí beach. Oh, mama, yes, yes. Mama Sariwaju, I'm Gone are those days now. Mm-hmm. so the days can still come around so mo fẹ́ lọ rẹ̀ jà tá a bá ti wá rẹ̀ jà tán kó kàn tó lé mi létí odò nu nǹkan tó fẹ́ sáré ṣùgbọ́n. so you want us to revisit the eh, past oníwo eh. ni máa ń kọ fún ẹ o i love you i need you i <laughs> care stop, for oh, you oh, stop, oh, stop, where <laughs> did okay i agree with you deal i'll take you there thank you darling i'll take you there thank you.

bí ṣe ń ṣe ọ ní ṣe mí o fara ẹ. tí wọ́n fa ariwo nulẹ̀ ọ̀yà ẹ̀ bọ́ta. bébí dìde sẹ́ẹ̀rì báyìí ìtàkùn sórí gbogbo wàhálà tí ìyá wọn dá sí mi lọ́rùn lò tó ló ń lọ ní ayé fẹ́ rẹ̀ pọ́n padà bọ̀ ó dọ̀ ọmọ méjì sí mi lágbàdá. irú rádaràda wo nù ẹ jẹ́ fẹ́kọ̀ọ́ náà fẹjọ́ rẹ̀ sún olúwẹ̀rí kí wọ́n lè mọ ohun tó máa bá a ṣe sí. ẹ má ti jọ lọ bá wọn ah, ah. gbogbo bá ń pa kan dà gbogbo ọmọ ẹja pátápátá lẹni ń pa ẹ má jà ṣe bẹ́ẹ̀ àwa gangan a lè ní sùúrù títí tí aya rẹ̀ ó fi dé torí pé tá a bá fẹjọ́ ẹ̀sùn olúẹ̀rí ẹ mọ̀ pé kò ní rọ̀ yóò gbóná rere ni ẹ jókòó ẹ jẹ́ ká ṣèpàdé táwa sí nìyí. òjìjí èmi àti àyànfẹ́ mi la jìjọ ń jiyàn nípa àwọn ọmọ ìjà tí wọ́n máa ń kúrò ní ìsàlẹ̀ odò tí wọn kì í fẹ́ padà sínú odò àyànfẹ́ mi wá dáhùn wípé ayé tí wọ́n ń jẹ lókè ìpẹ́ eh. ojú yìí tí à ń jẹ nínú omi lọ ìdí nìyẹn tí wọ́n ṣe kí n fẹ́ padà sínú omi. èkúyà ah, bàbá ńláàárọ̀ ni ayé kí lọ́wọ́ à ń bẹ̀ kò sáyé kankan tá ń jẹ ojú kòkòrò lásán ló ń ṣe wọ́n. Eh. Ah, eh. ojú kòkòrò lásán ó sì dá ọ lójú. ẹ ṣe bí wọ́n ní tó bá rú ni lójú èèyàn bilẹ̀ léèrè ni àá níwọ̀n ìgbà tó jẹ́ pé alára alọ́sìn a sì lágbára tí nǹkan bá rú wa lójú àtinú mi àtòkè ìpẹ́ kò síbi kíbi tí nǹkan bá ti rú wa lójú tá a lè wò ẹgbẹ́ wò jáde kò jẹ́ ká wo kí ni ń ṣẹlẹ̀ ayé. Mm. ẹ fẹ́ rámì dání mo fẹ́ rí. orin o ẹ tẹjúmọ́ dáadáa kẹ́ ẹ mọ̀ wò ó gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé pátápátá tí ń ṣẹlẹ̀ lókè èpẹ̀ àwò àfẹ́rí o làhán mi báyìí bàtàké tẹ́já ńlá bá sọ lóde òrùn àrílé odò ni kedere báyìí àfẹ́rí. àwọn ọmọ mi lága tírélà make me one data roll your waist back. ó di dandan. sẹ́yìn náà wàá rí báyìí a rí i pé afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lásán lọ́wọ́ à ń bẹ̀. Hmm, lóòótọ́ ni afẹ́fẹ́ yẹyẹ lásán ni. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi dáadáa báyìí ni ó dà òjijì hmm? nítorí wa lójú náà ta sí ní ká wá bọ̀ èmi àti àyànmọ́ mi ìléyà hmm. ó dà. ẹ bá ń káwọn ọmọ yín. ọkọ mi. àyànmọ́ mi. Hmm. ohun tó máa lo sọ. So wípé òkè pẹ́ dùn ju ọ̀dọ̀ wa ń bì lọ. èmi mo wí fún ọ. ẹ ọmọ wàhálà bẹ pọ̀ ni. <laughs> tá a bá torí gágá tá a bá mú gágá lọ́rùn bí wọ́n bá gbọ́ nílẹ̀ bòmí wọn arín wọn rín wọn hmm. bẹ́yìn bá torí pé wàhálà alẹ́ ayé pọ̀ gbogbo àdùn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan ni ká kó sí. Hmm. Hmm. ilé ayé dùn. ẹ àmọ́ ọkọ mi. àyàmọ́ mi. mba hmm, bá ní bóyá káwa méjèèjì jíjọ lọ òkè pẹ ká lọ bí ìgbà díẹ̀ níbẹ̀ á wàá máa padà bọ̀ ń bí. kẹ́ ẹ lọ bò. òkè pẹ. ká lọ sókè yẹ̀pẹ̀. Ah, mi má jẹ́ kí n rẹ o ǹjọ́ mọ̀ pé níjọ́ tèmi àti ẹ wa bọ̀ mi ò rò pé kankan ṣẹlẹ̀ láàrin mi rẹ̀ má jẹ́ ilé ayé bí láàrin wa. ah ìṣe òsìn ọ̀hún ara ẹni wọ́n ní ìyà òsìn ọ̀hún ara èèyàn àgbàlagbà tó bá rìnrìn tó bá bójú ìṣẹ́wọ̀lù ibi gbàkigbà ni wọ́n fi bomi fúnru wọn mu so wá yẹ kí olórí odò èyí tá a mọ̀ sólú ẹ̀rí kó wá rí i pé àwa àgbà nú odò àwa àgbà ọmọ ẹja la fẹ́ bẹja jẹ́ àmájà dodo rú ọmọ ẹja ni wá olórí ẹja la tún ṣe nígbà tí olú ẹ̀rí fi wò sùnsùnsùn tó gbé ipò tó tó bẹ́ẹ̀ yẹn lé lọ́wọ́ kó wá jẹ́ pé mi náà mo tún fẹ́ bodò yẹ má jẹ́ n bodò jẹ́ o èmi ò ṣe tán àti ilé ayé kò sí tí wọ́n ṣe ń lé ayé tí wọ́n ṣe ń bí àwa yìí àá bí ò bá wá yé ọ. ǹjẹ́ o mọ̀ ní pé ìyàwó òjijì ilé ayé ló lọ ló da ọmọ ẹlẹ̀ fọkọ rẹ̀ àdájẹ àdámu òun lòjijì ń dà láì rí ìyàwó rẹ̀ ṣó wá dáa káwa náà ipò tá a ní lọ́dọ̀ olú ẹ̀rí káwa fi ipò náà lẹ̀ káwa gbàlẹ́ ayé lọ ta ni ó dipò náà mú. ọkọ mi ọkọ mi ṣebí àwọn òbí wa wọ́n fẹ́ràn àwọn ọmọ wa adẹ́kọ̀ àwọn ọmọ wa á kó wọn lọ sọ́dọ̀ àwọn òbí wa wọ́n á máa ṣètọ́jú wọn àwa dẹ̀ lọ sílé ayé á padà wá á ní kí ló fẹ́ mú ilé ayé tó ń tẹnu mọ́ yìí gangan náà. Ah, ọkọ mi gbádùn ilé ayé yẹn pọ̀ kákan lọ́ọ́ adẹ̀ padà wá. ìgbádùn ayé wù ọ́. Ah, mi ọkọ mi ń mi o. ọ̀dà ń mọ̀ ronú sí i ọkọ mi sọ ti gbà. ní wọn máa ronú sí i. ẹ ṣe ọkọ mi. mo fẹ́ rí ilé ayé mo fẹ́ lọ rí tó ayé wò. àjọ lọ ni. mo bẹ̀bẹ̀ ní òwà orí. ṣàánú fún mi ṣàánú fún mi o ọlọ́run ọba ṣàánú fún mi o. Eh, eh, eh. ayélujára ayélujára wọn òye ayélujára wọn òye. ẹ wò yá wíyá lọ ra ẹja tó fẹ́ rà. Ah. kí n lọ ra ẹja tí mo fẹ́ rà. yes now. I thought we agreed that we are going to the riverside together. no o ní kí n gbé ẹ lọ sí etí odò tó ti máa rẹja adẹ ti débí nìyẹn mo ti gbé ẹ débí kó lọ rẹja ó rà tán ó tún padà wàá tún gbé ẹ padà sílé máa gbọ́ máa gbọ́ máa gbọ́ nǹkan tẹ́mi sọ pé kí súlẹ̀ gbé ẹ wá lélẹ̀ yìí o ẹ́ ó yá lọ rà máa máa dúró díẹ̀ nbí. bó tó láwọn nǹkan tá a fẹ́ ṣe létí odò mo ní ká rẹ̀ ja ká ṣọmọ for the fun of it you know just looking around another you know àwọn ẹja yẹn dẹ̀ tó máa ń tóbi ṣé màá máa gbẹ́jà bọ̀ ni. sweetheart sweetheart kò sí erékeré tá a fẹ́ ṣe tá a lè ṣe lè wà lọ́ra tó bá dé tá bá délé a máa ṣe gbogbo eré ni màá ṣe fún ẹ ṣetán ó yá lọ́ra lọ́ra bá big ones. Huh? ó wà ó wà ó wà lára kò ní pẹ́. Right. ayélujára ayélujára ọ̀rẹ́. títakùn ekuya níbi awilade ẹ jáde. <laughs> Ah, ekuya, Itakun, ilé ayé tẹ́lẹ̀ ń lọ, òun náà rí o. Ìbálẹ̀ kojú, ẹ̀bọ̀ra ti ń gbẹ́nu omi òye. Ibà Ìtàkùn tó ní kéènì má gòkè àlọ́. ọmọ kú ọ̀rọ̀ ọmọ ẹbí ọmọ kú ọ̀rọ̀ ọmọ. tó ṣẹlẹ̀ ní kí ni mo lè lò lẹ́jọ́ gbẹja mọ́ mi lọ́wọ́. tèbélé dùmarè lọ́ba tí ń fún mi lọ́mọ. ẹ má gbé lọ para ẹ para ẹ torí ẹja. elédùmarè ni ó wà é kádùn kó gbọ́ o elédùmarè ọ̀ọ́ bá ní ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ah, báwo nìkan dáadáa ni adúpẹ́ adúpẹ́. èló wà ní ẹja yìí báyìí. ẹja tẹ́ ẹ̀ wò twenty thousand naira twenty thousand ni. twenty thousand ni. ẹja ti wọ́n ẹja ti wọ́n. ọ̀rẹ́ mi. Ah. dáadáa ni ẹ̀kọ́ sì lọ sí iná mi látàárọ̀ ẹ̀ṣẹ̀ tó lórí one thousand naira. ẹ kí wọ́n rí sẹ́yìn fẹ́ fẹ́ kí mo fẹ́ rajà ni kẹ wá torí pé ẹ rí ẹ máa rí wọn tọwọ́ tòkè tilẹ̀ tó gbé mọ́tò wá kí lógo yẹn. so gbé èló lẹ́wà tẹ́lẹ̀ e báyìí sẹ́. mọ́mì twenty thousand naira ni kí ló dé ṣe iná mo ti rajà ọ̀rẹ́ mi. ah tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀yin ni màá fi price le jù báyìí lọ iṣẹ́ la dúró látàárọ̀ bọ́bọ́ burúkú kan tó dàbí ẹran tó ń yàgbẹ́ yẹn ó kọ̀ kò tẹ kò tẹ já fún mi látàárọ̀ eléyìí mo jókòó tí olódẹ̀ tóbi jù lódò yìí. ah ọ̀gá ó pọ̀ díẹ̀. èló wà lẹ́jà yìí. dáadáa lẹ. èló ni. five thousand. àkìló ah, dé sógun láyé ni ṣé nǹkan tí wọ́n wọ́n tó báwọn náà ni ẹ jẹ́ lè five thousand five thousand láwọn ẹja wíwìn wín yìí àwọn ẹja wíwìn wín eléyìí ṣé òun ni five thousand. sẹ́lẹ̀ èlé ló wá ṣe wíwìn. èló ni jálẹ̀. ó ṣe wíwìn lórí. èló ni jálẹ̀. oríṣi náà lẹ̀ ṣe dẹja sódò tẹ́ bá lẹ́sàn five thousand three thousand ni jálẹ̀ tẹ́ bá. ibi tọrọ dé dúró yìí nígbà àmọ́ lòdù lọ́kọ́ ẹja fúnra mi. ẹ lọ kọ́ lọ́jọ́ wàláyé lòdù lọ́kọ́ ẹja fúnra mi. three thousand. Mm. ẹ wá gbọ́ o bójú bá yẹjú ẹ má jẹ́ kóhun yẹ o gbogbo àdéhùn tẹ́ ẹ bá mi ṣe nísàlẹ̀ odò pé ilé ayé tẹ́ ẹ ń lọ bẹ́ẹ̀ ní pẹ́ hmm. ẹ má pẹ́ o ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá pẹ́ tí olú odò bá ti lè fura wọ́n ta sí rí o. Hmm. Hmm. Eh, òjijì àní pẹ́ kankan ṣebí ibílẹ̀ ayé náà ṣe rí ṣebí kakan lọ kakan padà wá ni àní pẹ́. òjijì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ ìwọ náà ara látìlẹ́yìn rere àmọ́ wá gbọ́ o tójú bá yẹjú kóun má yẹ o tójú bá yẹjú kóun má yẹ o torí wọ́n ní ìwí òun ní ìwí onílé ìfọ̀ báyìí ní ìfọ̀ àlejò tónílé bá ní ajẹ́ tán àlejò alókù lẹ́yìn ó kù lẹ́yìn tá à ń sọ ìgangan ni àdúró tiẹ̀ fún wa má jẹ́ kí yèyé mọ̀ pa jáde kú òun odò o yèyé ò gbọ́dọ̀ mọ́ o bá a ṣe ṣe láṣìírí bá wa ṣe bẹ́ẹ̀ a sì fi dá ọ lójú pé àsìkò tá a dá fún wọn kò ní yẹ bẹ́ẹ̀ ni kò ní ṣe. Ah, ẹ wá gbọ́ gbogbo ìgbàkigbà tí ẹ bá ti fẹ́ padà ẹ wo àwọn yìí wọ́n bá ń tọ́jú ẹ̀ sí digi lọ́rùn ẹ ti gbọ́. nǹkan kò sì ní ṣe. nǹkan kò ní ṣe. torí wọ́n ní àwọn ọmọ aráyé burú wò. Ah, wọn ò lè rí ẹni wẹjúlẹ̀ rúbà hmm. wọn lè rí. mo jẹ́rìí. Ah, ìjà ìfẹ́ ṣe bí ẹni wọ́n díẹ̀. ẹ kúkú mọ̀ pé yìí náà mo máa ń tẹja fún. ẹ kọ́ra jẹ́ ń bẹ̀ o kò sẹ́jà gidi kan lójú tó yẹ. àwọn òtí ẹ̀ nírú ìtí mo wọ̀ nírú ìtí mo fẹ́. mo ń ṣàlàyé fún yín. mọ́mì ẹ máa bọ̀ èmi náà lẹ́jà bó bá já pẹ̀rẹ̀ kan lọ fẹ́ ẹ máa bọ̀ máa tà fún yín twenty thousand ṣẹ́gbọ́n. àwọn ni mo máa ń bá rẹ̀ jà ọ̀rẹ́ mi ni wọ́n ó kọ́ wọn kọ́ ṣe bó ṣe wù wọ́n lé ní. ìṣòro lẹ́nà gbé wá bí ẹ̀rí kórogún wọn ti kó bọ́ọ̀sì ah. <laughs> àwọn ti rí wa ni àwọn ṣe tiwọn ní ìṣẹ́bẹ̀rẹ̀ pé wọ́n ra àwọn ọmọ ẹja ni. Eh. Eh. jíjí àbá eh? jẹ́ kí arábìnrin yẹn kó ṣe ọlọ́kọ̀ wa lọ sílé ayé. ṣé arábìnrin tó pa ọ. bẹ́ẹ̀ ni. bí mo ṣe ń wo olówó ni ọ̀jẹ̀. pé ká gba ara ẹ̀ wọlé ayé. bẹ́ẹ̀ ni ẹ wo ibi tẹ bá fẹ́ gbẹ́ja ìdílé ni máa bá yín gbé débẹ̀ mo tún ti wá ṣètò ẹja kan sílẹ̀ fún yín ekiya ni mo wá ṣe lọ́lọ́fọ̀ ọ̀rọ̀ tẹ bá ti fẹ́ mu gàrí báyìí kàn máa fata rodo sí i ọ̀tá yín kàn jẹ̀gbọ́n ṣé máa ń ṣó ẹ ṣe mo dúpẹ́. ọ̀rẹ́ bá ń gbé wá sídìí mọ́tò ilé yẹn kọ tí ògbérù mi máa gbé nǹkan mi olóṣì mọ́kànlá tí ò ṣe pín mẹ́ta ẹ pẹ̀lẹ́ mọ́ mi. ọ̀dà eyín náà dá ẹ ẹ ẹ má jà jáfẹ́ra já kí ló ṣe yín mà. ọ̀dà bá ọ̀dà bá ẹ̀dẹ̀ bá ń gbé àwọn yín pamọ́. madam. oyè ọ̀yà mélòó ló kù ẹ dáhùn dáhùn. madam. Ah, inú kan ló kù mí èèyàn ah, ọ̀rọ̀ ẹ̀yin alákọ̀wé bàjẹ́ díjẹ̀dí ló ń ṣe yín yẹn o ẹ̀yin amójútó tẹ́ ẹ bá ti délé ẹ pẹ̀lẹ́ mà ẹ máa gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ah. tẹ bá padà wá gbà mí màá bá yín ti ṣàwọn kíní ológogoro tá máa ń mu yẹn lẹ̀ ah. ẹ pẹ̀lẹ́ mà. ó kàn mú mi ah, sorry. ó kàn mú mi bákan bákan. ẹ pẹ̀lẹ́ ọ̀run tí ń wọ̀ mí ẹja ìlú ẹjọ́ sí. ibà ìdàkùn tó ní kéènì má gòkè àlọ́ òkìtẹ́ni ló ń lọ. dẹ ibi ọmọ ló máa sin òwò àyè. Kélédùmarè fún wa lọ́mọ alálùbáríkà ló máa dá. Àyà kan gbà tó rẹ̀ jà. Àbí rà á. Báwo lòun ṣe máa. Gbàgbé. Ah, well, come, come. What's this? Ah, uh, no, she wears Henry. Yeah. Ah, okay. Uh, ohun tó ṣẹlẹ̀ ó dàbí òun oh, no no don't worry lọ clean up I'm already doctor bye bye bye. ẹ mú mọ mọ manage just manage go inside clean up and we'll go to the doctors. Hmm? rọra ṣáà rọra rọra má jẹ́ kó ó ní don't worry ma ṣe kí àwọn àjókòó díẹ̀ ń rè. Mr. and Mrs. Kolawole. Yes, doctor. Congratulations. Congratulations. Your wife is two months pregnant. Really? Yes. how come? Really? No, mm -hmm. No problem. Èmi náà ti mọ̀ pé ó máa amaze me. But Allah alone ń ṣiṣẹ́. God is a wonderful God. two months eh? You mean tán mo ti lóyún bí mo ṣe wà. ṣe máa wọlé. Mr. Kọ́láwọlé iṣẹ́ ti kàn yín báyìí o as from this moment ẹ you have to be a keeper tó bá back. gbégbá ẹ bá be gbé tó bá ń gbà gbogbo nǹkan tó wọ́n ní láti ní enough rest kí o bọ̀ nǹkan tá à ń fẹ́ yìí ó lè dúró. ẹ máa rí doctor i am ready to stay with her twenty four seven. èyí tẹ́ wá sọ nípa ẹ̀jẹ̀ medically àyèmá treat yẹn ẹ ẹ̀ ní rí nǹkan kan mọ́ oyún yẹn máa dúró ó dẹ̀ máa permanent. ẹ eh, doctor so ìgbà wo ni màá bẹ̀rẹ̀ antenatal very soon I'm a máa register yín fún antenatal a dẹ̀ wá máa ṣàwọn nǹkan kan fún yín so that ẹ̀ ní rí blood yẹn mọ́ but you are pregnant. ah thank you. <laughs> thank God thank God. ìgbà mélòó ni ọbẹ̀ ẹja fi ọ̀rẹ́ di tẹ́lẹ̀ fi wá tè fún rẹ bá lórí ẹ̀ báyìí díẹ̀díẹ̀ ṣe ọ̀rọ̀ àṣẹṣẹ mi. ṣokora. ṣe ìjẹ̀jà lọ. mo ti ṣe tán mà mo ní kí n wá sọ fún yín náà ni. lọ bá mi rò màlà kó fẹ́lẹ́ bí etí nísinsìnyí báyìí báyìí tó bá ti ṣe tán kó pè mí. tàbí oníkíní kí ló yẹ tójú ń kọ ẹ ṣé ìwọ ló lọ jẹjà ni. ó dé farabalẹ̀. ẹ bọ́ra tí ń gbẹ́nu omi o. ṣé ẹ ti wá dé pátápátá nù. dé ẹ̀wẹ̀ àìtí dé o àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni akọni ká wá sí inú omi ká wá yẹ àwọn èèyàn wa wò ká tún wá kí àwọn ọmọ wa ká sì padà ká tó dé pátápátá ó di bí oṣù pa mẹ́fà. á da ọkọ mi lóhùn o tá bá fi máa lo bí ọjọ́ méjì sí mẹ́ta à ń padà bọ̀ ní odò. Ah, ah, ó yájú mm. a ó mọ̀ pé ìdílé kan la fẹ́ pa lẹ́kùn ọjà àti ìwà bẹ́ẹ̀. ẹ wo gbogbo ọjọ́ kọjọ́ tẹ bá tiẹ̀ lò kò sàn kí ó dùn tì ẹ wá gbọ́ o ẹ bẹ́ẹ̀ bá ti kúrò ní àyìn ẹ ẹ fi ẹsẹ̀ kan yálé olú ẹ̀rí torí pé nígbà tẹ́ ti rìnrìn àjò wọ́n fi mú fẹ́lẹ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé ẹ̀ sínú odò ìsìnfẹ́ kan fura. wọ́n fi mú fẹ́lẹ̀ ṣé kìí ṣe pé olúwẹ̀rí ti mọ̀ páàsì ní ìsàlẹ̀ odò. wọn mọ. ó dá ọ lójú. bẹ́ẹ̀ni. tá a bá yọjú sí wọn kìí ṣe pé wúńbẹ ló kó lóńgẹ. ilẹ̀ ti ṣù ẹ jẹ́ ká tètè máa lọ ká lọ yọjú sí olóòdò ìdúbáyà kan kì í pẹ́ mu ẹ jẹ́ ká tètè máa lọ. Yakubu. o ọ̀gá. Alamu mo fẹ́ jáde mo ń lọ dọ́sí fún Olúwọlé. ṣé o ṣé o. kò sí uh-huh. wọ́n ní engine ọkọ̀ àwọn bíi sìnìdá rẹ̀ uh-huh. pé leak compressor kọ kò sí tó ọmọ ní gbèrè adàgbà àdàgbàdìyẹ ẹ̀rọ ìfúnra dandan tí ọmọ ọba kù mo wá fẹ́ lọ bá wọn dé. ọ̀gá ẹ̀dì dáadáa kó lè ìwọ lọkọ mi bóòtù tí tí mo fi sí ó ṣe kíni. ọ̀gá tí bẹ́ẹ̀ náà lè kọ́ wa pé gbogbo spanner ta gbogbo bóòtù táwa ti fẹ́ tú tí máa ti ń yọ rẹ́ẹ̀sì ni ká máa fi tú. ẹ gbogbo ẹnu òfin rẹ dà sọhùn gbogbo nǹkan ni èèfó ìmọ̀ ọ̀sẹ̀ ìmẹ̀lẹ́ ti ba tiẹ̀ jẹ́ ìmẹ̀lẹ́ ti ba tiẹ̀ jẹ́ igbó ṣe pé tó o bá fẹ́ tú twenty two thirty six padà lọ́ọ̀lọ́ mú. wàá mú forty six tó o bá tó rí forty six fifty two wà ń bẹ. irinṣẹ́ ń bẹ nínú àpótí kẹ́ẹ̀kọjá sínú àpótí kẹ́ẹ̀ lọ kọrin sá original mechanic lèmi o mechanical engineering hmm. tó ti yẹ yín lílọ mọ̀ ń lọ yìí iṣẹ́ tó ń ṣe sọmọ pọ̀ kọ́ ọlọ́pàá ló tó ṣe lọ́wọ́ mi ò fẹ́ sọ ọlọ́pàá Òṣogbo o. bí tẹ kọ́ mi náà. jẹ́jẹ́ mi mọ̀ mọ́ lọ tó ti yẹ yẹn tètè lọ́dẹ tó ti yẹ yẹn tó yẹn lọ pàtrò. àdàgbé sùkùdàì àdàgbé sùkùdàì ó tó ó tó gàbàrí sí léyà ọ̀gá ọ̀gá ẹ̀ lọ ẹ̀ mọ́ gbàgbé bí tẹ́ ń lọ ẹ̀ mọ́ gbàgbé bí tẹ́ ń lọ ẹgbẹ́ níjẹta tẹ mú ẹ̀yin lẹ́mọ̀ bóyá ṣe láyé ẹ mọ̀ mú lónìí ọ̀gá ẹ mọ̀ mú. yóò rò pé ẹ lóyún olè a máa sọ gogoro àwọn ah, ọmọ mojú ilé ìfọ́ọ̀tì ni ojú yóò máa wò báyìí báyìí ọ̀gá. tó o bá ń gbọ́ sòkú da láàyè bí ẹ bá ti kú lọ́tọ́ ọba ìwé ara ó jìbọ́ lọ́nlọ́ ni. ẹ wá fáwa mu. kí ló wí ọba ńlá mu ẹ mọ̀ pé ẹ ní ìdòdó. Mamu new dimension wa fún ni fa. New dimension. Allah. Ah, suku suku suku dai. O tún gbé dé o suku dai. Awusa mi suku dai. O gbé wọlé suku dai. Eh eh suku suku. Suku dai. Ah. Suku dai wèrè jẹ́ gbọ́ tó gbé wá. Ó lọ ṣe kìsí. Sáré eléyìí. Eh. Dàwọn lọ bí ya Àkúrẹ́ lẹ́bí ìyá ta ìyá àkùrẹ́ kọ ìyá adóodò ni. alẹ́ zẹ́rìkì tàbá ti mọ ẹlẹ́ẹ̀kọ́ alẹ́ ló lọ fẹ́ ọyá bá wọn bó ṣe wọn. <laughs> Allah sarki àjàgbé sani àyàwó ń leko. Ah, eléyìí tó funfun. <laughs> Allah sarki àgọ́ nù gbẹ́ ló ra kọ́ rẹ̀. Ah, tàwí ní bẹ́ẹ̀ nú ẹ̀ ó ṣe wẹ̀dẹ̀ wẹ̀dẹ̀ wẹ̀dẹ̀ wẹ̀dẹ̀ ni. Má ah, jí mílíkì fẹlẹ̀ hàtì ní àkàtì. Sọ̀kúndà làyè ló bí èdè wa. Ó sọ̀rọ̀ sọ tó bá ti wá kó yìí. <laughs> Ó sọ̀rọ̀ sọ wéré. ewugu àwọn èèyàn rẹ sábúlì ọ sọ̀rọ̀ sọ. Allah sarki sari. Ah! ṣé àyàwó wà lẹ́kọ́. kíní ìwà ah! ọmọ lọlé ọmọ lé kókó ah. mọ̀ jẹ pẹ̀lú tẹ́ bá yàgbẹ́ lọ. gbàgbàgbàgbà ti sọ jí. <laughs> ọ sọ jí ẹ mọ jáde ni. kẹ́ ẹ tó gbogbo tí mo rí ẹ tó ṣeéṣe o sọ ti yẹ yìí ẹ mo ti ń lọ. tọ́ ọ̀rẹ́ ọwọ́ tẹ̀tẹ̀ wọ́n fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá jíbọ́lá. àwo kọ ẹ tù ní a sọ fún ọ ṣé mo jẹ́ kọ́sítọ́mà tó nínú àbí mo jẹ́ tá o dé rùdè o tó béèrè owó mo ti sọ fún ọ mm. tí n bá ti ń ra sùkù dà yìí tó ti yẹ ọ máa ṣe àwọn owó ìjọ nípele ìpele. alákó. tọ́ba ti ń di ìparí oṣù wọ́kàn mọ́ kó bí àjọ ní ọ̀rọ̀ ah, oṣù. mo ti mọ̀ kọ̀lẹ̀ jẹ́wọ́ kọ̀lẹ̀ jẹ́wọ́ kọ̀lẹ̀ jẹ́wọ́. Hey, so so so so could Ajagwe so could I? Eh eh eh so could I? Èyí jóná. Eh eh. Irungba ńlá. So could I? Ìṣó. So could ti mọ Yoruba náà lórí burúkú. rẹ nu bi ẹran mo ti ń lọ o tẹ ẹ bá lọ ṣe wèrè tẹ ẹ ṣe wèrè wèrè yóò ṣe wèrè yín ẹ rẹ dára dán òsì báà ní ṣe jẹnu. ìrọ̀rùn ló máa já sí o ìrọ̀rùn ló máa já sí ayélujára. ayélujára àwọn o. congratulations. thank you. sir. Ben, bẹ́ẹ̀ ah, ìyàwó yìí ti bí ọmọ méjì. really ìbejì ló bí. ìbejì Ben. oh thank you very much. oh my god. i'm happy for you. ah no no no Why? egun ah no no no don't be restless. I want to see her. me don bother. I, I just want to see her. i'm coming back to you very soon. ẹ jẹ́ ká lọ ṣe bàjẹ́ máa kẹ́yìn wọn arrange for everything You can sit back. kí má no ẹ má wọrí i'm coming back to you once again. <laughs> I know how you feel. Congratulations, sir. Yes, sir. could could could could could die? die? die? die? die? So Sukudai. Sukudai. Sukudai. Sukudai. yẹwà ṣe ọfẹ gbó ọ àtọ ọdẹjọ mi kó yẹwà could die?

ẹ̀gbọ́n mi ra kí ní àwọn ká ìsinmi ọmọ. kí ló fẹ́ fi lè ṣe ìwọ tó jẹ́ pé aṣẹ kúrò lọ́sípítù nísìn ó ti lògùn òyìnbó tán ló tún wá fẹ́ mu sukúdà àbí kí náà pè ìsọlé. ààrẹ má jẹ kó lò sáré tá a bá ti fún ni ẹlẹ́yìí à ń yàjẹ̀ dín ni aràn ni gbogbo àyàwòrówó wà láàyè fún kọ́rí. dòró n tí mò ń sọ òun ò yí dáadáa a sì ń bọ̀ láti ilé ìwòsàn ni hospital la ti ń bọ̀ yẹn nìsọ́ndé nìsọ́ndé. ẹ wá ra fún mi ẹ ra fún mi. ìwọ dákẹ́ kò rí sọ́rí ẹlẹ́ẹ̀kọ́ dánwò lọ́bí ìyá àkúrẹ́ tá a bá ti dánwò á rì. Ah, ìyá àkúrẹ́ kọ́ yóò ń dóni. <laughs> alẹ́ ló ló fẹ́ ra. ta ni wọn èlé lónìí. wannan fa naira hamsin ne in dai kofin nan ne naira hamsin ne fifty naira la ń pè é ah, kọjá. ntọ́mọ fi Allah sarki ko ja yawa kai ba ba ba sọrí kọgbà tọgbọ ẹ lóra á rí gìrìrìrìrìrì lára rẹ kọ. dákun gbà. ṣé ìwọ kò gbọ́n tán pè mí nì àlọ́ ni ṣé o tó so so so so mu ah, so atide o so kodai ẹ̀yà tasin so kodai wẹ́yà so kodai se se so so kodai so kodai n n so kodai. ọmọ ẹni lọ́la ẹni ìgbà tá a bá lọ ta ò sí láyé mọ́ ọmọ ẹni wọlé. ọ̀gẹ̀dẹ̀ ò ṣe é kù Amẹ́ríkà ò ṣe lọ bìyàbíyá. Amẹ́ríkà ò ṣe lọ bìyàbíyá. Amẹ́ríkà ò ṣe lọ bìyàbíyá. Kò ṣe lọ bí ìlọ́dọ̀. She's gonna want it with all of you. She's gonna want it. Bàbá ìjìnlẹ̀ rárá rí so. Ẹ kò lọ báyìí. Ẹ kò bẹ́ẹ̀ ẹ kò bẹ́ẹ̀. Sọ̀kọ̀ máa ọ̀pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ káyọ̀sí ìjẹ́bi rẹ̀ tuntun. Ọ̀gẹ̀dẹ̀ òṣèlú bí ọ̀tẹ̀. Amẹ́ríkà òṣèlú bí Àbújá. Amẹ́ríkà òṣèlú bí Àbújá. Amẹ́ríkà òṣèlú bí Àbújá. Òṣèlú bí London. Lọ́lá wọlé mo bá rò nira kẹ̀kẹ́ ọkọ mọdà kòkó. àmì tọ́jú mọdà jọkẹ́. ẹnjìníà ẹnjìníà ẹnjìníà ẹjọ ẹjọ ẹjọ ó tó tó tó tó ẹnjìníà báyìí wálẹ̀ ẹ̀ tí ì rí kankan ẹjọ kí lẹ́mọ̀ tá a wá ṣe ń bí gan. àwa bá lẹ́rù stop making noise etí ẹ̀ fi pè àjáde wa tí irú wa fi wáyé àmọ́ tá a wá sòsì túnú ọmọ yìí.

ló ṣe? àbó mọ nǹkan tó ń ṣe kí ló ṣe? mo ti má pariwo má pariwo má pariwo torí ọ omi ojú ẹ kò gbọdọ̀ kàn sí kejì please má pariwo ọmọ ọdún máa ṣẹlẹ̀ ah, gbé e sílẹ̀ kí ká máa lọ sí ìta ká lọ bá wọn tí wọn á bá wọn sọ ah. wọn gbọ́dọ̀ mọ̀ máa ah. wéè oh, ah má jẹ́ kó omi ojú ẹ kọ́ má jẹ́ kó mi ojú ẹ̀ kan sí lára ẹ kò jẹ́ sórí ọ̀rọ̀. ẹ jọ ta ló mú ova sí àwa tó o bá mú ova sí àdáni wàá forí rìn délé o wàá forí rìn délé o torí tó bá ti lọ́mọ tí ó ń sìn wàá máa forí rìn o kò nílé kó bá chief wọlé àti madam kòfó ẹ jọ ijó ti di ijó madam kòfó àti chief kọ́láwọlé ṣé ẹ máa jó ẹni tó bá mọjó ẹjọ ẹni tó bá wọlé ìlú kó bọ o bẹ́ẹ̀ ni kó bọ àwa lè torí pé ẹ fẹ́ jó kẹ́ẹ̀kan lẹ́sẹ̀ kẹ́ wá sọ madam kòfó àti chief wọlé lẹ́nu ẹ jọ̀ọ́ ijó ti dijó wọn ṣe é kówó wá ẹ ṣúọ̀ ẹ ṣúọ̀ everybody say yeah, yeah. everybody say yeah, yeah. gbèsè fún madam kòfó àti chief wọlé ẹyọ̀kan òkè méjì ẹ̀fìkan ní wọ́n ń bọ̀ ọ̀dọ́ ẹnjìníà ẹgbẹ́ sókè díẹ̀ sí i. Kọ́láwọlé bàbá ìbejì ọmọ màdà tó mú bàbá ìbejì bàbá ìbejì ọmọ wàdà gbogbo bàbá ìbejì. Kọ́lá wọlé, bàbá ìbejì, ọkọ̀ màdàm gbogbo, bàbá ìbejì. Kọ́lá wọlé, bàbá ìbejì, ọkọ̀ màdàm gbogbo. ìbò mi. kọ́lákọ́lá kọ́lá wọlé. ìbò mi ọlọ́lá fún mi lẹ́sẹ̀. kọ́lákọ́lá kọ́lá wọlé. kọ́lákọ́lá kọ́lá wọlé. kọ́lákọ́lá kọ́lá wọlé. bàbá ìbejì. kọ́lákọ́lá kọ́lá wọlé. bàbá táyé bàbá tán ìdílé. kọ́lákọ́lá kọ́lá wọlé. bàbá táyé bàbá tán ìdílé. kọ́lákọ́lá kọ́lá kọ́lá wọlé. Àwàdé òde o òde o ẹ̀ẹ́dàdé ẹ̀ẹ́dàdé ẹ̀ẹ́dàdé òde o òde o ẹ̀ẹ́dàdé ọ̀nà dọ́là ẹ̀ẹ́dàdé ọ̀nà dọ́là ẹ̀ẹ́dàdé ọ̀nà dọ́là ẹ̀ẹ́dàdé ẹ̀ẹ́dàdé ọ̀nà bírò ẹ̀ẹ́dàdé ọ̀nà dọ́là ẹ̀ẹ́dàdé ẹ̀ẹ́dàdé òde o òde o ẹ̀ẹ́dàdé òde o òde o ẹ̀ẹ́dàdé ti you wọlé náírà jí àwọn ti bọ́lá fún náírà jí tó dé o tó dé o náírà jí lójú ìbò náírà jí náírà jí ìṣòro ìṣẹ́ tó dé o tó dé o náírà jí náírà jí bọ́lá bọ́lá wọlé bọ́lá wọlé bọ́lá bọ́lá wọlé. ìdí mi ní kọ́lákọ́lá kọ́lá wọlé. bàbá táyé bàbá tó ìdí mi sọ. kọ́lákọ́lá kọ́lá wọlé. táyé olóògùn ọ̀nà bí ẹrẹ́kẹ́. táyé olóògùn ọ̀nà bí ẹrẹ́kẹ́. táyé olóògùn ọ̀nà bí ọ̀rọ̀ yìí kò dá ò bá kò dá rárá ọ̀rọ̀ yìí kò gan Allah kuwa. èmi ò tiẹ̀ mọ̀ wò pé ń jọ́ tà ń gi àmọ̀là lójú àná. Ah, kẹ́yìn. tí gbogbo wa ń jó tìrìǹgà tìgẹ̀ gbàǹgbà tìǹbì tìrìǹgà tìgẹ̀ àṣewà láti dé tí nìkan kan mọ̀ ah. rẹ̀ ó ó. Ah. gbòkú ọmọ inú ilé wọn nìkan padà. akwada akwada kí akwada. ọ lọ <laughs> ẹwù akàndùn mi báyìí. iṣẹ́ pọ̀ nsọ́ọ̀bù iṣẹ́ sì pọ̀ ẹwù ẹja ọlọmọ ṣiṣẹ́ tiwa mi ọmọ wúlò wa ń bí. gbọ́dọ̀ pé lóyún le èmi máa gbà sá. àwa láti. ìgbà tó wá sí wù mí ni omi sọ pé ká ẹ lọ rí píà tó ti yẹ yín ká ẹ dúró bí wà lóko stand up and stand. gẹ́gẹ́ bá ọ̀rẹ́ tá à ń sọ lọ́sọ̀ mọ̀ pé mi kò gbọ́ irú ara rẹ̀. ẹ sọ ti yọ nísìn so ọ̀padà ọ̀sán oṣù rí ẹ bẹ́ẹ̀ bí èrè ọ̀rọ̀ ọ̀fẹ́ di ẹ̀gbọ́n sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn mọ̀ fi sẹ́rin. torí ọ̀rọ̀ tó gbin mí lẹ́mìí ni ah, àní Kẹ́hìndé pàdánù àwọn ọmọ méjì ó kú eh, kẹ̀nìgbà ẹ gáàsà wèrè a máa ni ó kú ah. Ah. Kẹ́hìndé padà Kẹ́hìndé padà Kẹ́hìndé padà òkú ìyá alákíá wọn di kalẹ̀ ní báńkì. ọlọ́run kọ́pọ̀ ọ̀run ká ẹni tó bá kú. ba èpè ní gbẹ̀yìn sẹ̀ wèrè lórí burúkú eléyìí dúdú yìí èpè ńláńlá ní wọ̀nyí gbígbà tí ẹ bá fi kóńgò gàrí wọn èpè ní wọ̀nyí lẹ́kọ̀ọ́. ẹ bẹ́ẹ̀ ló ti ẹ̀dà sọ. Ah. tó ṣe yín bí eyín ọ̀kẹ́ rẹ wọn rárá àdá òsì sẹ́mi àti ẹ̀jọ́ ń jà àti ní èèmọ̀ fún ilé pè hmm. dòró ìgbà hmm. kí ni ìtumọ̀ bá a sá ọ̀tọ̀. nǹkan bá gborókó jù tó dàrú ni haúsá ń pẹ̀ ní bàjẹ́. bá a sá má jẹ́ kó pẹ́ lórí èmi lórí ẹni tó bá pẹ́ lórí mi àṣekẹ́sẹ̀ yóò fò wá. jọ́ kejì jọ́ tó ṣẹlẹ̀ tá a dé ṣọ́ọ̀bù ó dùn ọ̀gá débi pé gbogbo kọ́sítọ́mà tí ń wá tá a bá ti ṣiṣẹ́ tọ́bà ògbó nìkan mọ́ lọ ká mọ́ gbowó ni kódà àwọn ò fẹ́ ká sí ṣọ́ọ̀bù Yakubu nìkan ló ní a sí ṣọ́ọ̀bù. kí mo ṣe ẹ kí mo fẹ́ ṣe ṣé mo pò kú ọmọ ni ìwọ kan sọ fún mi pé kí n gbọ́ ọmọ kókó tí o ti kú wọn ò gbọ́dọ̀ sun òkè olúwa ìyá bí mi mọ̀. Ah, ọ̀gán bẹ́ẹ̀ pé kí n lè ṣe ẹ̀sán tẹ́ ẹ ṣe ń jọ́ náà. kí n mo ṣe. ẹ ń sa owó lẹ́lẹ̀ ẹ ń sa owó. níjọ́ náà bí wọ́n ṣe ń náwó fún tọkọ-tìyàwó wájú ọlọ́run àtẹ̀yìn èmi mò ń sa one one thousand. èmi ò sí ìjẹ́gun mayán bí mo ṣe ń sà náà mò ń drop wẹ̀. Ah, ah, ọ̀gá ẹ sì ní bẹ́ẹ̀ ṣe ń sàlẹ̀ ń kó díẹ̀ àpò kó díẹ̀ fún wọn o àrí o. èló ni mo kó rán ọ wípé o kó o. èmi ò rántí mọ́ o. alẹ́ lọ mo ní o kó ńjọ́ náà. mo sá mọ̀ pé ẹ̀yin náà lẹ́ni àmọ̀ pa. ẹ̀yin náà mọ̀ pa pé bọ́ọ̀ bá ṣe ká mọ̀ sọ. wọ́n na wèrè tó jẹ ni èrò pọ̀ gbádùn ayé. àárẹ̀ mi mọ́rítọ̀ múra báyìí ń bọ̀ lọ́wọ́ àdàbọ̀. ò ní sórí ibú èmi náà fẹ́ lọ bá wọn nípa ṣiṣẹ́ ni. ṣé kọ́pá lọ èmi náà fẹ́ gba ọkọ̀ tó. ẹ̀rọ ẹ̀yọkàn ìrìn sórí kòtò ègbò yìí tó o bá ti fẹ́ wọnú kọ́ńpìlì àwọn nípa ọgbọ́dọ̀ kit sáàdì koto. ìyọ̀wò ṣé ọ lè tẹ̀lé olo kọ fún mi lẹ́yọ̀ kankan mi náà kọ dé. ìwé ẹyọ kan tí ó yọ̀ǹda fún mi náà. <laughs> tọkọ sí yọ kò sí èyàn lé ọ̀rẹ́ mi ọyẹ ṣé kó lùlù fún sábà <laughs> kó ọba láìkì àlọmí àlàgógó ṣẹ́kù dáì ṣẹ́kù ṣẹ́kù dáì wọ́n yẹ allah ṣẹ́kù dáì. èkúyà òjijì ah, ọmọ ìyá yín ẹ ti yá dénú. èmi nìkan ni mo dé o ah. ọ̀rẹ́ rẹ ò tí ì dé ó sì wà lórí òkè ìpẹ. kí ni í ṣe ń bẹ̀. ó mà ní káwa méjèèjì má jọ dá wọn lójú ni wípé tó bá fi máa tó bíi òṣùpá kan pé òun ò wá òun ò dé sí inú omi padà. ẹ jẹ́ pé bó ṣe rò náà dáa ọ̀dà ẹ kí wàá ni mo wá fẹ́ fi sí ní àlejò báyìí o ẹ kó tó di pé mo sí ọ lálejò o tó bá ti kúrò lọ́dọ̀ mi ní àyè ẹ gbáwájú ilé ẹ Iyemọja kọjá o torí láti bí ijọ́ mẹ́ta ni wọ́n ti ń fi mú fílẹ̀ pé àwọn ò rí wà àtọkọ rẹ ṣùgbọ́n wọn sọ bí tẹ́ ẹ lọ fún wọn o ti gbọ́. n yọjú sí wọn. olùlà astagafirula láìlà ìlàlà ṣubú àná. lóhùn a sì ní kí màdámọ́ jára kíní àìpù ká fi máa fọ kíní gbogbo wà Táíwò Táíwò. Táíwò Táíwò. ẹ so kó bá mi dúró tì tó bá ti gbé wọn dé skul kó padà wá gbé mi torí dà pé dáàdi ti gbé di ọ̀dà kà jáde ìwọ dúró tì lọ́hùn pẹ̀lú ibi tẹ́ ń dúró sí ó yá tètè lọ má jẹ́ ń pè é kó tó dé o. bye darling i love you. díẹ̀ díẹ̀ díẹ̀ o. ń sọ pé kọ́ lọ jẹ̀dí kọ́ lọ jẹ̀dí kọ́ lọ gbogbo ẹ̀ wọ́n á ní kọ́ lọ alọ́lọ́ lọ́lọ́ yàgbẹ́ wéréwé yìí <laughs> mo yàgbẹ́ ọkàn mi balẹ̀ wọ̀ láyé ah, ah. mo ń bọ̀ wá o. <laughs> àṣàbí àṣàbí àṣàbí àṣàbí mo fẹ́ kẹrùn tẹ́lẹ̀ ní ṣùgbọ́n tó bá ti rí ọba ìkọ̀lẹ̀ kẹrùn mọ́ yóò wá àṣàgbé àṣàgbé àṣàgbé àṣàgbé àṣàgbé kẹ́yì Allah sẹ́ríkì tá bá tẹ̀rí àṣàgbé àtẹ̀mọ́ pé àrà wà nù kí ló fẹ́ àṣàgbé. ta aago kan àbọ̀ èdè báyìí mo fẹ́ san owó dákòtò lọ́dọ̀ tí owó ibà ìwọ fi rí sẹ̀sìn. àṣàbí kọlẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo bá ti rí ọ ní ilé mi mo mọ̀ pé ọ̀rọ̀ wà nù sọ kọlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣé ọ̀pẹ̀ tí mo bá fẹ́. torí àti fún ọ lówó kò sí àyọnu fa màá fún ọ ní ọwọ́ alẹ́ ló pé. ẹgbẹ̀rún méjì náà ní ah, ah. two thousand naira. kọ́yìn ká jẹ́ àṣàbí <laughs> àròkọ owó kúkọ̀ kẹ́lẹ́ màá fún ọ fọkàn rẹ balẹ̀ àfọ ṣùgbọ́n ṣé ọ̀sẹ̀ ń tẹ́ máa bá fẹ́ ah, tàgbà àti ìrẹ̀wà gbà àti ìrẹ̀wà àṣà. àjàbí oye allah káì máa ń gbádùn rẹ àjàbí torí àwọn gbọ́rọ̀ síbi lẹ́nu fa àjàbí ń gbọ́rọ̀ síbi lẹ́nu àwọn sókòdá eh, ìtọ́kọ alẹ́ nìí sàmùkọ́ tá a bá ti bẹ̀rẹ̀ kọ̀ sí àyè ọdún máa fò àṣàbí kéyì nǹkan. káyì kọ̀lẹ̀ kọ́ wa two thousand ló pé so two thousand lọ́ba kó pọtẹ́rẹ́ lẹ́yìn á fi lọ ra ṣòkòdá ìlú ìlàlẹ̀ yẹ̀wò. àbí ọ́fẹ́sì a ah, ah, kò sí padà eh, eh, wá eh, tọ́ba tọ́ba ti nǹkan tọ́ba fẹ́. màá pò sí àwọn ah. nínú ole, sẹkọ lọkọ lákò lákò lákò lákò àṣàwí àṣàwí káì kwada, padà wáwọ yìí o Ọlọ́run àṣẹkan tó bá fẹ́ láwọn irú ọjà bẹ́ẹ̀ yẹn wọ́n tètè ń san owó ẹ̀ ìyẹn ni mi ò dẹ̀ mi ò ṣetán láti boní gbèsè kan. ìyá yìí kọ. Ah, àwọn ti jáde o mọ̀ pé oní patí làwọn tó bá ti rí patí báyìí òde yá nìyẹn. ayé ìsìnkú ẹ̀ ti di ayé fàájì gbogbo wọn ni o gbogbo pátápátá. wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ bọ̀ wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ títà ń ṣe tó bá ti wá rí ara wọn wá balẹ̀ nulẹ̀ ah, ọmọ iná gbé dẹ̀ yìí. lọ skul kọ́lẹ̀ kan bó jẹ́ ńlé. ó tán. àmì that's my boy. My baby, how are you? Ìbejì rẹ̀ káàbọ̀. Èjì rẹ̀ mi nìyẹn, bẹ́ẹ̀ ni. Ọmọ méjì. Yàtọ̀ wálẹ̀. Owó táyé olókun alábí ẹrẹ́kẹ́ òrìṣà òkèjẹ́ làbí táyé. Mm-hmm. Ká ilá ọmọ dáàdì ẹ̀. Kó fún lóúnjẹ. Ok. Ìra o. Ọmọ òfé dàgbà. Ìgbà mélòó? Thank God. Àníkọ́ ló ń bá wa wò wọ́n ọlọ́run ṣe àtúrí mi sí i. àmín àdúrà tá à ń ọ̀nà tí ṣé ó ti ṣí nìyẹn. àdúrà tá à ń gbà náà nìyẹn. ó ti ṣí ó ti ṣí nìyẹn a máa tẹ̀léra wọn yẹn ọmọdé ọmọ ìbejì ò dá nìkan rìn. èmi hmm. ò tún kùn mi ò tún kùn lọ́lọ́run mi ò tún kùn mi ò kùn mi ò kùn ọ̀nà ṣí nìyẹn ó ṣí nìyẹn. Hmm. àtọ̀rí ọlọ́run wá kọ́ bàtàrí àtàṣọ òrè wá kọ́ àṣàbí. kò ní gba àtọ̀rí kéde kọ̀nàró kò ní gba ó. ẹ dòró ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ nǹkan kankan ṣe mí. jẹ́ kó gbọ́. ṣùgbọ́n tí n bá ní mọ̀ sọ̀rọ̀ lójú àwọn ọmọ ọ̀sẹ̀ mi olórí burúkú ni mo ti fara mi ní ẹ lọ́wọ́ mọ̀ fi mi tàfàlà ni tó ti yọ kí lọ́ọ́ mọ̀ ń lò fáwọn ọmọbìnrin tí wọ́n fi fẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀ ara mi ò gbé pẹ́ẹ́lú tára mọ̀ ká tó rí ìṣẹ́jú méjì mo ti sọ̀kalẹ̀. ọ̀rẹ́ mi ọba yorùbá sọ̀rọ̀ ó ní ọ̀gírí létí ọmọ èèyàn ló ń jẹ́rè. ọmọ èèyàn wo. ee báwo la nu ayé ọ̀dà sàn ìwọ ló mọ̀ pòwe ń bí bá mi sọ̀rọ̀ kí lọ́ọ́ mọ̀ ń lò. sórí ọ̀rẹ́ mi hmm. kò sí tí mò ń ṣe fún wọn pa ju pé ọwọ́ kọ́mọlẹ́láńtà tá ń gbà lọ́wọ́ mi lọ́mọ wa tá bá ti wá gbà máa ka owó fún wọn tá bá ti ka owó fún wọn máa padà wá máa bí wọn pé ṣé ọfẹ́ ṣe ní tí mo fẹ́ gbọ́ tí mo fẹ́ ṣe fún ọ. owó gbọ́mọlé láńtà wọ́n ń gbà lọ́dọ̀ tí a ala tata ti ń gbà. ẹ dòró yá fọ̀rọ̀ gbọ́mọlé láńtà lẹ́sẹ̀ àní ìtọ́ fi máa gún wọn tó fi mọ gún àwọn obìnrin tí wọn fi ń sá fún ẹlẹmì ń béèrè sórí bó ṣe wò mí mo ti lu kodéètì lọ́dọ̀ àwọn obìnrin. Allah bẹ́ẹ̀ ni tí n bá ti gùn ẹ́ lórí báyìí láàrin ìṣẹ́jú méjì mo ti sọ̀kalẹ̀ ṣé kan rẹ nu. sọrí mo fẹ́ sọ fún ọ hmm. torí àwọn ọmọọṣẹ́ rẹ ojú wọn tẹ́ ń lè kọ̀ fẹ́ sọ ọ̀tọ̀rọ̀ ṣùgbọ́n sọ fún ọ ọ̀gùn wà. oògùn ni mo fẹ́ kó o fún mi sọgbọ́. torí àwọn ọmọọṣẹ́ rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀ fẹ́ sọ ọ̀tọ̀rọ̀ torí ojú wọn ti ṣùgbọ́n ní ìṣẹ́ sọ ọ̀tọ̀rọ̀ fún ọ wàláhì àjàgbé ọ̀gọ́wà máa ní àgọ́ tó fẹ́ kìfò tó bá ti kìfò káì a máa lò tó three hours. lórí obìnrin wákàtí mẹ́ta ó ti pé mi èmi ò tètè fẹ́ sọ lórí obìnrin tó ń wò torí wọ́n mọ jójójú ra wọn lọ tí mi bá bẹ̀rẹ̀ jọ wọ́n gbọ́ túntúrú túntúrú túntúrú túntúrú èmi náà fẹ́ mọ̀ pẹ́ lórí wọn. alákọ̀ọ́sẹ́ tọ́ mi sọ̀rọ̀ fún gbogbo àwọn àyàwó lé àtẹ̀mínà tí wọ́n gbowó kọ́mílẹ́láńtà sọ̀mọ́tìmọ̀ oríṣiríṣi bó ṣe jìn sí bó ṣe sí lórí burúkú làwùsọ eléyìí o ayé ti bàjẹ́ ah, ẹ bá ti rí ẹ náà àní awúsá bá yí àgbẹ̀ kí wọ́n máa dùn mí wò ràtà tí ó sì máa yẹ ìyẹ̀pẹ̀ ni ó máa ràn wọ́n ni ó. bororo bóòlì. mo débẹ̀ àwọn ọmọọṣẹ́ ní ẹ̀mú kílẹ̀ mo kàn tajú kan mo ní gbé bilẹ̀ wá jẹ́ ká kí ló kí ló wà bìnà. ṣebí àti ẹjọ́ jà tì ní bàbá mi sọ̀rọ̀ bàbá fi wọ́n fi wọ́n bí ìgbà yẹ́lò mi bàbá pàṣẹ ọkọ̀ títì ewé wèrè ewé wèrè bó ti parí ọkọ ẹ ẹ owó ni kò kó jáde ẹ̀sọ́ máa bù ú so ẹ̀sọ́ sọ ẹgbọ́n bá àrùn ìṣẹ́jẹ́ ní òye sórí ibú ẹ lọ sí ni wèrè lọ ọ̀rà tọ́dún áńdẹ́ẹ̀dì kò lè jẹ́ gbádùn tọ́dún áńdẹ́ẹ̀dì lọ́kọ rẹ o wọ́n ní omi ò lápá omi fẹ́ kí. àrò wo já tètè mọ́ lọ sínú omi ó lè tà sí lókè ìpẹ́ ti tó o torí yèyí á máa bínú nìsín wọn àti máa fura pa wá sókè ìpẹ́ o. má bẹ̀rù kó o dẹ̀ má fòyà àwọn èèyàn pọ̀ ní òkè ìpẹ́ tí wọ́n ń ṣeré kiri kí wàá ló bẹ̀rù fún tí ká máa ṣeré wa lọ. sọ mọ pé tí ẹni máa ń yọ yẹ yèyí á máa wò pé tiwa ló máa ń yọ yẹ gbogbo àwọn tó wà lórí omi yẹn tí wọn ò tó tiwa já tètè mọ́ lọ o. ó dáa tó bá ní ká máa lọ jẹ́ ká máa lọ ń gbà náà. a lè ra a lè ra. o sì dá mi dúró. mi ń dá dúró tó ti yọ gbóná ewu ní gbogbo tó ń ṣe fún mi. kí ni mo ṣe. ewu ní gbogbo tó ń ṣe fún mi. kí mo ṣe o sáà ń pè mí ò ń pè mí kí ló ń pè mí fún gan. mi wà ní pí ọ tọ́ba tiẹ̀ ṣe pé torí ijọ́ tí èmi àti ẹjọ́ ríra láàṣì tó ti yọ kì í ṣe pé bọ́yọ̀ wò èmi náà kí n tètè dìde lórí rẹ̀ ṣùgbọ́n tíwọ náà bá fọ́ ọ tó ọ bá pọ́ǹtì mi jọ yẹn ó rí i pé mo ní tẹ́ńpírẹ́sọ̀ ọ̀dà pọ̀ sí ní gan títí dì sí. ẹ̀ẹ́ àwọn èèyàn náà di thirty wọ́n ní ara mi tí ì ṣe tán dáadáa. kí ló fẹ́. ẹ tí mo sọ ni pé ọlọ́run ti gbàdúrà mi padà ẹ̀mí náà bọ̀ <laughs> ara mi bọ̀ tí ń lòmùra <laughs> wọ́n á fẹ́ kí á pàdé ní fátó táàgì hòtẹ́ẹ̀lì ibi tá a máa lọ kí la fẹ́ ṣe bẹ́ẹ̀. ká tún ṣeré wa bá a ṣe é ṣe náà ni eré wa bẹ́ẹ̀ ṣe ń ṣe ìṣẹ́jú mẹ́rin ó ti ṣe ti dà gan ọ̀rọ̀ tolúwa rèé mọ̀ sí tán kán tó ṣe eré wa bẹ́ẹ̀ ṣe ń ṣe. má bínú dákun tó bá fẹ́ ni ó sọ. má bínú bó ṣe ń wò mí hmm. èmi náà ìgbín apinnu ń bẹ lábára mi tọjọ pé tó bá ràn báyìí yóò ràn rí ìsàn <laughs> ìrè ni ó sórí ni. àníkó ọjọ́ àjọ pàdé nfa táyì ká tán. ìwà n tí ti ṣe tí mo tí mo tí ó dàbí pé kí n mọ ọ̀bì tó lùwà rèé mọ̀ sí tán ìṣe o ó yọ wẹ́lòmíì pé ìwà o. àlìra. bá rẹ bá ti gbà ni. Eh, obìnrin gan mọ̀ màsáàjì èèyàn ah. nígbà tára mi ọ̀bà gbé pẹ́lí ẹ bá mú fù èèyàn máa fẹ́ nu pọ̀ eh, bí jáàkì tó sọ sẹ́yìn ma ọba ń pọ̀ dákun jẹ́ gbogbo tá màsáàjì náà ọba ti wọlé lọ́kọ̀ lẹ́dẹ̀ ni gọ̀ọ̀rọ̀ nígbà lómi pè é ráyè dákun. àlìra alira ń rọ ara la. ẹ̀jẹ̀ ah! yí ara mi lọ́dọ̀ ọmọ yìí òótọ́ ni gbogbo nǹkan lọ́lọ́ ń yọ̀ǹda

èmi kan ti ń dìtẹ́ẹ̀tì láyé ara mi pé nǹkan ti ń lè bọ̀ wọ́n jẹ́ ń lálé dànù. Allah sarki ṣebí mo sọ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ pa ààrẹ ló ṣe ni sáré àgọ́ tó mọ fún ọ. Eh. ó sá ti lò. Ah, mo ní mo ti lo nǹkan ti ah, wú ah, ọmọbìnrin tó sọdà. fọkàbalẹ̀ méjìdá ti fẹ́ dé nísinsìnyí. à ń bọ̀ wá fọkàbalẹ̀. tábà ti lálejò yóò tó máa ròyìn. fọkàbalẹ̀ méjìdá eh. ti fẹ́ dé aago méjìlá lẹ́dà. yóò máa ròyìn. à ń bọ̀ wá wọlá wọ́n fọ́ọ̀rùn fọ́ọ̀rùn kò gbà. aago méjìlá a ti fẹ́ lu. a ti fẹ́ lu hmm. kọ́ yà lù ní o ẹ bá fọwọ́ yé aago. Hmm. sáré tábà sáti dé àǹtí mọ sani ká ṣe fún mi. Ah, ah, kí ló dé sáti gbọ́. pẹ̀lú orí ẹ̀ pẹ̀lú orí ẹ̀. Ah! báwo ni ẹ kú jòkó. ìyá kọ mi. a kú jọ mẹ́ta mo jì dá mo jì dá mo sọ pé pé tọba tẹ̀lé mo jì dá. o sori o ti mọ pé àgbàlọ̀tẹ́rú àgbà wà alágídílé wa kò ipò ìwà ìdébì kan sànú. kí lẹ fẹ́ mu. Ah, mi kì í mu anything alcohol máa like malt malt wa okay. ẹyin ègégò bíi irú wa. Ah, mi kì í mu. bàbá wa máa gégò gan o. Ah, ó wà òkè fọkùnrin gan ó dáa gan. ọlẹ́ inú obìnrin ní iná mọ̀ gbèbí à ṣé bá ń dà báyìí ẹ̀ ṣe bí ẹ lé lé. méjì dáa ààrẹ mi á ní owó lọ́wọ́ pàkàbalẹ̀ ṣàtìgbọ́ gbọ̀ngbọ̀n tó bá pé sọ̀rọ̀. mánéjà àbíà báàmà báàmà má yẹ ẹsà ní ọjà rẹ wọn mọ pé ọmọ kan káàmọ tí ló ń ké. káàmọ tí ló ń ké. ẹ wọn á lẹ yọ ọlẹmọ ẹyọ kan wá náà àbí sẹẹmù méjì pọ. Ah, ah, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ọyọkọ ọyọkọ yẹn ṣùwà òkè ọyọkọ yẹn dẹ. wọ́n bá ṣe lọ lẹ́nu sí. dòdòrò. èmi lè gbé ìfẹ́ wú. ẹ gbé síwájú àlejò ẹ ṣe ń bá yín sí ni. tọ́ ọba ẹ̀ sí ìwọ lọ rà. ẹ má bínú sá. ẹ tó fẹ́ mu nǹkan ni yóò sọ wípé ó pùn rẹ̀ tàbí wọ́n wọ̀ ọ́ mo ní ìrànlọ́ lọ ni ẹ kú ìjókòó ìyá kọ mi. ká máa fọ̀rọ̀ ẹ̀ lẹ́tọ̀ọ́ ṣe ìyá african swan. room ṣé ẹ awasi àbí báwo. bíi wákàtí kan ìlú. bíi wákàtí kan ọ̀dọ̀ ẹ̀yìn báwo one thousand. one thousand. pẹ̀lú gbọ́dọ̀. sọtẹ́ẹ̀lì yín wọn o ah. láfọ̀dẹ̀ yìí ní sọ̀tàn àbọ̀ tí pàfẹ́ sùn díjọ́ kejì. ọ̀gá àwọn eléyè sí òtẹ́ abúlé lọ́rùn one thousand naira ni ẹ̀mí náà kó tẹ̀ wá wà òkè. one thousand sani wákàtí kan. pẹ̀lú gbọ́dọ̀ wákàtí mélòó ni wọ́n lò. ká àkọ̀ǹgbẹ́ máa sọ tó rò pọ̀ tó bá fẹ́ gbádùn ọ̀gùn tó pọ̀ lọ wákàtí méje seven hours. wákàtí méje. bájí nati bájí akọ̀lá. lẹ́yìn wákàtí méje gbogbo yóò flush yóò rọ̀. ṣé ọjọ́ ọjọ́ mi ti wá wá wàhálẹ̀ kò tẹ́ iṣẹ́ yìí ni mo bá rí ó tí mo rọ. Ah, ẹ ẹ sà ṣé èmi lè mọ. ẹ ò ní sórí ibú ètò ọ̀sẹ̀ ni wípé lọ́mọ tó yàrá ti ń tiẹ̀. kí lọ tún rúùmù ṣe kalẹ̀. ẹ kọ́ ọba ń dírẹ́sì ẹ̀. ọ̀dà mi ti lọ. mánéjà yìí wá àmì ẹsẹ mánéjà bá màá ní. Ah, ìkọ̀kọ̀ náà ni ẹ jọ bó mo lè eh, sáré tọ̀ sí prayer public toilet a ní tọ́lẹ̀tì tábà ti ń lọ báyìí ṣe fíṣítọ̀ ẹ wá ẹ jọ ẹ jẹ́ ó ti délẹ̀ ẹ sáà tí ìpín wa tọ̀ lọ́jọ́ ọmọ sí ara láńlọ yìí ọ̀tọ̀ pọ̀ ni. ẹ fún mi ìṣẹ́jú kan ó bọ̀ dòdòrò ó bọ̀. má kọ ẹ torí Ọlọ́run ṣe ti gbọ́. ọba gbọ́dọ̀ kí so mi ṣẹ̀ṣẹ̀ mi ṣe kí mi lẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ máa fọ ká ẹ dúpẹ́lẹ́ lọ mọ́ òde sórí ibú èyí má jẹ fún ọ. tí mo bá ń sọ fún ọ pé àkàngbé àkàngbé pọ̀ pọ̀. dànù fún mi o. dòrò. Doro, ah, ṣe ti rí ọ ni. bọ̀rọ̀ kó a ti wọlé nípa. ẹ ti wọlé ojú ìdókòó ni ọmọbìnrin eh, tó mú wá ó lóun lọ ọtọ. kọtí ìdè láti ẹ̀ka dèrò mọ̀mọ́ wa. bàbá wa lo dùkà sùn kí ni aláàrẹ fẹ́ mu. ṣé àdàdà kọ wọlé ló ti bá wà lè jẹ gbogbo tán ní tí ń rún mi. wàhálà ti ṣẹlẹ̀ bá. ati salo bójìdá ti salo kọrí kọrí nílé ètò fa. mújìdá sálọ. n'ile ti sálọ ro mi láyé pé gbà mí lábẹ́. Ah, jákòókò ẹ jákòókò ẹ. Ah, mújìdá ti kọ àpọ́nù wa. ọ̀sẹ̀ kí akọ àpọ́nù. akọ akọ àìbọ̀ ni èrò ọkọ̀ agbádùn ayé. a ti kwa fóònù. méjì dá kwa fóònù o. wo tọ́pọ̀ bá ṣe é sán èyí a máa ká lérí o. méjì dá ti kwa fóònù. báà bá rí obìnrin o ah. obìnrin rẹ pìṣẹ́tẹ́tìfù ah. ni o ilé ìyàgbẹ́ rẹ dákun torí ọlọ́run. àkọ̀gbé ah, torí ọlọ́run. wọ́n ti lọ tó yàrá sí ìṣolólé. Eh? géèdì géèlì láti rí àkọ̀gbé má ṣe báyìí. géèyà géèlì. àkọ̀gbé oyè ọ̀la àkọ̀gbé àkọ̀gbé eh? kò ṣe é rí fa eh? kò ṣe é rí. èso kò ṣe é ìtọ́balẹ̀ náà ní ìwọ bí àbálẹ̀ kò lè wọ̀ ìṣó ìtú fọ́ọ̀sì ẹ̀ ìfọ́ọ̀sì ẹ̀ ìgbẹ́ nìkan ló lè yí. so ìyà ń jẹ àwọn ilé ìbáyìí sí ṣé gómìnà òṣìṣẹ́ dọ́dọ̀ wọn ni. dádì ah ejire. láti máa lọ sí school. Eh, it's okay na mi mo ti sort out now. kí tún ni. dáadé ó yé mi àti. gbogbo tó yé mi ni pé o kọ àwọn nǹkan tó need o list ẹ mo dẹ̀ rí wọn the dẹ̀ calculate mo dẹ̀ transfer owó sí ẹ ibi tó yé mi sí nìyẹn. Ah, but dáadé ah, láwọn nǹkan kan tí mo fẹ́ sort out ó yẹ kó yé yín. ó dẹ́ kẹta tó ń ah, demand kìíní ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni mo dẹ̀ so fún ẹ iye báyìí a dẹ̀ agree mo dẹ̀ transfer ẹ̀ sí ẹ now mo ti ṣe tán tí mò ń lọ sí mi mọ nǹkan tó tún fẹ́. nítorí ọlọ́run ah. mo wà níbẹ̀ bí bàbá ẹ ṣe ń transfer owó sí ẹ kí ló dé báyìí nítorí ọlọ́run tí mo ti rò pé kò kàn jáde kò dẹ̀ sọ́wọ́ dábọ̀ káàdẹ̀ fọlọ́run sí ẹ táyé lólu ẹ ó dà kó burú màlúù má transfer ẹ sí ẹ. ẹ máa send sí mi. ẹ nà. bọ̀dá ó lóun máa ṣe ẹni. Ah. Ah, ah, mo mọ nǹkan tí mo sọ mọ́ mi. màgbọ́n tèmi bá tán ẹ ṣé yẹ ẹ lè tán. ẹ wọn lè tán mi bọ́ tí mi fẹ́ kó pẹ́ ni. wọ́n tó jẹ́ pé gbogbo nǹkan tiẹ̀ ní kíákíákíá ni ṣó ṣiṣẹ́ owó ti wà pamọ́ lọ́wọ́ ni àbẹ́wò ní ìdúró. mọ́ mi bò ó yẹ kó yẹ ibi tí bá ti lọ nínú ilé ìtàn sìn mi ò ní nǹkan kan tí mo lè fi yan yín lẹ́nu tèmi ni pé tí bá débẹ̀ nǹkan tí bá fẹ́ mi ì fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ máa fi fóun lẹ́yìn kiri kí n tó gẹ̀ẹ́tẹ̀. ó dàá ti gbọ́ ọkọ mi máa sẹ̀ǹdì ẹ̀sìn. mọ́mí mo ti ń lọ nìyẹn tí màá tètè rí màá pè yín màá pè fún yín pa o. ọlọ́run má jẹ́ pè mí pa. àwọn àbúrò ẹ̀ máa tó wọlé sí àwọn ìlú àtúndé ọtí lówó. mú gẹ́tù wà mọ́tò ọ̀rọ̀ ìsà. jẹ́jẹ́ o ọkọ mi jẹ́jẹ́ o. kí lè tó wó kékeré òkè tọmọdé obìnrin ti ń gbowó lọ́wọ́ ẹ̀ o gbogbo fari fari fáàrí ah, ah, máa gbé fóònù yẹn pa o máa dá ọkọ sí ọlọ́run á gbà lọ́wọ́ ẹ̀. fẹ́ rí pípọ́n ojú mi o mo ní kó jẹ́ ká padà lọ sísàlẹ̀ odò ò dá mi lóhùn. ó jọ́ torí ọlọ́run so fẹ́ fi tipátipá mú mi lọ ni mo sọ fún ẹ pé mi ò tí ì tó táìmù tó yẹ kí n padà sísàlẹ̀ odò kí ló dé tó jẹ́ alẹ́ tí lápáná tí ọ̀rọ̀ kí n wo etí ẹ̀ mo ní kó má dèbí mọ́ so fẹ́ fagídí mú mi lọ sí ìsàlẹ̀ odò ni mo ní mo wà nílé ayé mo dẹ̀ ń gbádùn nílé ayé lọ́wọ́ mi ò tí ì tán láti padà so fẹ́ mú mi lágídí ni ó dà mi ò tí ì ṣetán láti padà sísàlẹ̀ odò mo sì ń tiẹ̀ gbádùn nílé ayé lọ́wọ́ tí n bá ṣetán fúnra mi ni màá wà ó gbọ́ má dé ibi mọ́. ṣé nǹkan tó yẹ kó sọ nìyẹn ó tàn mí lọ sísàlẹ̀ odò tán ó wá bá mi ó wá dúró síbí ìgbà olóhùn gbádùn nílé ayé wo ìtàkùn ẹyẹlé ní ń ba ìtàn lọ́wọ́ tí àdàbà bá débẹ̀ wá gbà. tó bá jẹ́ kí inú bí mi ṣùgbọ́n pé mi nìkan ni mo rí màá fi ẹ̀sìn ẹ̀ fara yẹ rí màá jẹ́ kán rí ẹ débi pé ìsàlẹ̀ odò tó ń sọ yẹn ò ní lè lọ́mọ sórí aṣọ tó wọ̀ yẹn òun ni wọ́n máa gbé káàkiri ilé ayé àpò ti gbàgbé pé èmi ìtàkùn ló ń bá sọ̀rọ̀ ni tí o bá jẹ́ kí inú bí mi màá fi ẹ̀sìn ẹ̀ faraye bí mo ṣe ń wẹ̀ ó para níwájú ó bá má lọ kò jẹ́ra síbẹ̀. Táíwò kí ló ń ṣẹlẹ̀ bíbáyìí látẹ̀kàn mo ti ń wá ọ káàkiri ọ sáwọn pa níbi tó yẹ ká lọ. àti pé ìwà àti talẹ̀ jọ ń sọ̀rọ̀. èmi àtìyàn èmi tí mò ń ṣe tí mò ń try láti máa ṣe àkáǹtì àwọn nǹkan tí mo fẹ́ fún àwọn dáadé àti mọ́mì nílé pé mo máa ní láti fẹ́ consent sí mi ní school. ta ni mo bá sọ̀rọ̀ ta ló rí lórí ìjókòó. wọn lẹni tá a bá ń bá rìn ká mọ̀ fura sí ẹni tá a bá fura sí ó yẹ ká yẹra fún ni. wà á kí ló ṣe ẹ náà ló dé tó ń bá mi jiyàn ṣé tí mo bá yọ mi ò ní mọ̀ pé mo jẹun ni ṣé bọ́dọ̀ mi nìkan wà ó ní mi ò bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ ó dẹ̀ ń bá mi pariwo ń bá mi lágídí so fẹ́ lọ sí tá a lọ àbí ká má lọ mọ́. ẹ kalẹ̀. Ah, a ní màmá mi farọ́ bí sojúdúmọ́. Hmm. òjijì bọ́rọ̀ náà ṣe rí náà. Ah, ah, láíláí kò lè rí bẹ́ẹ̀ kò lè rí báwọn ṣé ìtàkùn ti gbàgbé gbogbo ìlérí tó ṣe fún mi ní àyìn lọ́jọ́ kìíní àná tẹ́ fẹ́ lọ sókè èpè kó tó di pé mo pèlò àwọn tó gbé yín lọ irọ́ o yóò ṣe wá ṣe báwọn só lè ṣe báwọn fún ọ ni. ìtàkùn ìtàkùn náà èkúyà fọkàn rẹ balẹ̀ sórí nǹkan tí wọ́n ṣe fún ọ ní ìsinmi pé tọ́rọ̀ bá rí báyìí ó ní bá a ṣe ṣe èmi àti ẹ báyìí á wà jọjọ lọ mójú ajé kò ní sọ ibi tó wà á jọ lọ bẹ ìgbà náà ni wọn tó gbọ́ ọgbọ o ti gbọ́ wàá fọkàn rẹ balẹ̀ má sì pariwo má sọ̀rọ̀ rẹ káàkiri nísàlẹ̀ odò ní àyín sọ ma pé gbogbo àwọn tó wà ní àyín e, e, e, èrè ọ̀fẹ́ kòkòrò dénú ó ti gbọ́ wọ́n sì jẹ́ wọn rí lára rẹ àwọn ọmọ rẹ ń kọ́ fọkàn rẹ balẹ̀ fọkàn rẹ èmi pẹ̀lú ẹ̀ ti wà nínú relationship ẹ̀sìn ó ti pẹ́ díẹ̀ mi ìwà mọ reason tó fi fẹ́ kí n tẹ̀lé ẹ lọ sílé tó dẹ̀ fẹ́ kí n mọ àwọn parent ẹ kó má lọ jẹ́ nǹkan tí mò ń rò ṣá. jọ kí ló ń rò ó bí mi ò fọkàn balẹ̀ kó fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ kí ló tún fẹ́ náà ìwọ tí mo ti ṣègbéyàwó fún tí mo ti gbé sílé tó yẹ pé kékeré báyìí náà ló kù bóyá torí pé kò ti sọ̀rọ̀ kà lọ́wọ́ ẹ ìyẹn ni kò jẹ́ kó mọ̀ níbi ìfọkànbalẹ̀ ọmọ kan tí mo rò ní mo fẹ́ time tó máa convenient fún méjèèjì tí bóyá àwọn parent ẹ ọ̀họ́ àwọn èèyàn tó máa ní time tó yẹ pé màá lè sọ fáwọn òbí èmi náà tí màá lè sọ fáwọn òbí mi pé wọ́n fẹ́ wá kí wọn o ó ti yé tó máa lè rí wọn náà bíi pé ọmọ níbi níran nìyẹn kó tó ń ṣe mí nìyẹn àbí kí ló rò. ẹ ẹ ẹyin ọlọ́run dábẹ́ bọ̀ mo fẹ́ ká lọ ní kíákíá. Hmm ok kí ló fẹ́. bóyá ká lọ sátúndé. tó yes àbí ṣòro ayé ni. mi ò bí sí ìbọn ní ìwọ̀n pé ṣé kò yá jù. kò yá that Saturday is okay. ok tí wọ́n á gbé nǹkan tó fẹ́ ní ẹ̀ máa ṣe fún ẹ. balẹ̀ <laughs> ẹ̀ pọ̀ ìwọ tó ti wọlé tán ṣé ẹ máa ń kó ìyẹn máa ń gbẹ́sẹ̀ sínú omi kó tó máa kígbe òtútù ni. You know now, let me only say without you. Okay. Mm-hmm. mm-hmm. And I love you. Love you too. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ọmọ mi. Ah, kí wàá ní ká fi ṣe ń lálejò báyìí Ah, dáadé ẹ máa ṣe ọ̀nà. Mo wà òkè. <laughs> Gbà tó wá sọ pé ò jẹ, ò mu. Ṣé kìí ṣe pé ò ń bínú sí wa ṣá? Mọ́mì mi kì í ṣàlejò. Tí n bá máa nílẹ̀ ni tí n má ti bá ọmọ sálé wá sọ. Mo wà òkè. Pẹ̀lẹ́ kú kalẹ̀. Ah tó ṣé ọmọ ìlú wa ní ìwà ni. mi ò kí ń sọmọ ìlú ibi ọmọ ìlú ajérọ̀mí ni mí. ajérọ̀mí nítòsí wa ń bí báyìí. bẹ́ẹ̀ jìnnà sílùú wa. Ah, ah, nítòsí ni gbogbo ìlú ṣálẹ̀ yìí máa ń. Ah, ìwọ gan mọbi tó dárúkọ yẹn pẹ̀lẹ́ ó ṣe gan ó kú àmójútó nǹkan tẹ bá bá lọ sógun ni kẹ́ mójútó o skul tẹ wà ẹ mójútó òwe yín ìgbà mélòó lẹ máa fi dẹni ẹ tara yín báyìí ẹ dẹ̀ má ṣẹgbẹ́ àwọn ẹgbẹ́ tán ló wà ń ta sìn bíi ẹyẹ bíi àyè bíi àlórà. màámi mumi báwo lẹ ṣe morúkọ gbogbo wọn. àwọn ń gbọ́nu rédíò tún rárá àwọn àlẹ́gbẹ́ tó wà ah. nínú skul yẹn síbára náà ṣe wé rí kí ló ń ṣẹlẹ̀ nǹkan tẹ́ bá lọ ní ká ẹ mójútó o mo fọ́ náà bá bẹ̀ yín ẹ sì máa mọ̀wé yín lágbára ọlọ́run. mọ́mí ẹ fọkàn balẹ̀ mo promise yín pé ọmọ gidi làwọn máa jẹ́ gẹ́gẹ́ bá ṣe ń jẹ láti lẹ̀ sẹ́rí ọmọ Sàlẹ́wà tẹ̀ ń wò yìí ọlákùnmọ́ mọ̀rí ọmọ tó jẹ́ nínú skul ìyẹn ló mú mi fẹ́ mu gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo dẹ̀ rí níre pé ó jọmọ tó gbẹ́kọ̀ọ́ tó kọ́ nílé rere tó dẹ̀ tún dé ta tó gbé ìwà rere yẹn wò so mọ́mí ẹ̀ fọkàn balẹ̀ kò ní sísòro àwọn méjèèjì a máa jọmọ fún yín dọjọ́ alẹ́ wọ́n á dẹ̀ tún máa bá yín sọ. ló ṣẹlẹ̀ kí lẹ tún wá ṣe ṣé mi ò ti kìlọ̀ fún yín pé mi ò gbọ́dọ̀ rí yín níbí mọ́ ni kí lẹ tún fẹ́. ìtàkùn ọ̀rọ̀ ta ni kí bàbá ó má gbọ́ bàbá ti padà gbọ́ o olúwẹ̀rí ti mọ̀ pé ò sí nísàlẹ̀ odò wọ́n sì ní ká wá sọ fún ọ pé àwa àti ẹ kájọjọ mọ̀ bọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí kọ́ báyìí báyìí ni ẹgbẹ́ tiẹ̀ kejì dín mọ̀ bọ̀ jẹ́ jẹ́ wọ́n rán yín níṣẹ́ ni ẹ dẹ̀ ti jẹ́sẹ̀ dọ́rùn yín ẹ wá bá mi dá padà fún olú ẹ̀rí pé èmi ìtàkùn ìtàkùn tí olú ẹ̀rí tipẹ́tipẹ́ nìyẹn o ìtàkùn ti di ìtàkùn ibòmíì tí agbára omi kankan ò sì lè bájà mọ́ ìbàdàkẹ́ má débi mọ́ tẹ́ ẹ bá tún padà wá nǹkan tẹ́ ẹ fẹ́ nídìí èso kan ẹ̀ rí nídìí ìwúra. ṣótán ṣótán ṣé bí mo ti sọ fún ẹ pé kò ní dáhùn mo ní kò ní dáhùn pé ọmọbìnrin yẹn ti fún ní nǹkan jẹ ó yá ọjà wa máa lọ ọ ká wá lọ jíṣẹ́ tó rán wa fún yèyè. Ah! ẹ bá máa lọ kẹ kú síbí mẹ́mi mo sì ń bá yín jù ẹ jẹ́ káwọn tó ní mí débi kan fojú ara wọn rí ẹ rí bọ́n máa já ẹ sí o ẹ lójú tì o ẹ rásọ tẹ́ ń gbé kiri torí pé mi lójú inú tí mo fi ríran rí tẹ́ ẹ bá sọ́ra ṣẹlá àwọn èèyàn bíi tèmi yìí máa fún wọn ní àṣírí kan sí máa lajú tó máa fojú ara wọn rí ìgbà yẹn lẹ́ máa mọ̀ pẹ́ ní ẹ̀sìn ni ẹ̀ rí i pé wọ́n á já yín sí òòrùn wọ́n á sọ yín dẹni ẹ̀sìn ẹ pẹ́ kẹ́ ẹ tó lọ ẹ bá dúró kẹ́ àbí kí ló dé gan-an wọ́n ní tá a bá ní egun bàbá ẹni fẹ́ jó tá a bá tún kọ̀ tá a bá ní kò jó mọ́ ẹ dákun sàn múni sí ni wọ́n ní mi ò wá mọ́ mi ò bá yín ṣe mọ́. Ah! Ọlámilékan. Kí ló tún dúró ṣe ń bẹ̀ yẹn? Òun dúró de Táyọ̀. Táyọ̀ èdè. Táyọ̀ àbúrò ẹ̀. Táyọ̀. Kò ń ṣòkè ló fi Táyọ̀ sí ni. Lọ́wọ́ àdìjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó dẹ́ ló máa tọ́jọ́ kò tó ń wo tẹlifíṣàn ló ń dúró dè so ló dúró dè síbí báyìí látàárọ̀ tó bá mọ̀ pé o níbi tó máa lọ kó tètè wọnú mọ́tò sí kó gbọ́ mọ́tò kó máa lọ o ń dúró dè Táyọ̀ ṣé ìyẹn ni òye jẹni tó rẹ́dì láti lọ sẹ́ni wẹ̀. mo mọ mo mọ kan tó máa ń wọrí Táyọ̀ òun àti ọtí jọ máa seal agreement like this ó dẹ̀ máa change ẹ̀ mọ́yàn lọ́wọ́. ẹ̀ ń gbà tí wọn náà níbí lọ. òkè ni mo fi sí tó wo tẹlifíṣàn tó bá fẹ́ lọ kó tètè lọ kó tètè padà ilẹ̀ iṣu òǹdóde Táyọ̀ Táyọ̀ tí ò ráyè tiẹ̀ pé ara yín ò fẹ́ mọ̀ sílé kí ló ṣẹlẹ̀. ìwé kọ́ṣe rí náà ní yàrá. <laughs> bébì. yes bro. àyìnlá máa jẹ ká tó jọ. àbí o. ìwọ tẹ̀lé tàbá ní ká kó lára ká lọ síbi tó ju bí lọ wà ní ìwà òkè mi mọ spirit ò ní ládùúgbò yìí kò sáà kí n fẹ́ ká lọ tí bómi la máa ná. spirit bẹ̀ sí báwo a ní kò jẹ́ ká gbéra ká tẹ̀ lọ sí tí òkun ká lọ jayé ká lọ jayé orí omi wa níbẹ̀ yẹn ti jìnnà jù. ṣé kò wá jìnnà. orí lọ́kọláya àwa tá a kù níyàwó kí ni ká ṣe. sẹ́yìn ah, ah. tí wàá ń jowú nù. kí ni mo gbọ́ yẹn náà. àwa tá a níyàwó ẹ lọ bẹ́ sómi. <laughs> ká bẹ́ sómi. táyé ló má jẹ́ sómi jọ nítorí ọlọ́run. ló ń jàre ìṣòro wà yìí hundred money o ilé girlfriend mẹ́rin ló ní. ti wọn school. àti school àti ta. Ah, ah. ilé ìkó tiẹ̀ níye kò lè ka wọn ọ̀kántẹ́bù ni bó ṣe wà ẹ̀ ó lè ṣe fòó. Eh, ìtàkùn ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ní báyìí jọ̀ọ́ ta ni kinní tó gbé wọlé ẹ yẹn. ó mà gọ̀ ìyàwó tèmi ló ń pè ní kele ó kí o fẹ́ dààmú àbí èèyàn ni kò ń ṣègì àǹfààní wà láti bí léèrè òun náà ṣetán láti bẹ̀rẹ̀ yẹn. ìwọ ni mo bá ní ọ̀rọ̀ jọ ṣé kí ní tó jókòó tí ẹlẹgbẹ́ yìí sórí mi ni. Ah, ṣe bóun ló jókòó sí mi kí lè bí léèrè. ojú ẹ ló fọ́ kí ni gbà ojú ẹ fọ́ tójú ẹ ò bá fọ́ ò ní máa béèrè lọ́wọ́ èmi ọmọ ṣáléwá bóta lẹni tó gbórí ilé méjìká àà ah, ah. ṣojú náà sọ̀nà fún wọn ni àbí tìta ni òṣọ̀nà fún wọn àbí méjèèjì ni wọn jọ ṣiṣẹ́ papọ̀ wò ó mo ti ń retí ẹ ti pẹ́ inú mi dẹ́ dùn pé mi pẹ̀lú ẹjọ́ fojú kanra lẹ́nìí ìwọ náà dẹ̀ mọ̀ wípé bí ṣóṣó méjì bá fojú kanra ọmọ náà lè wọ̀ kí ni ẹ ta ni ẹ kí ni ẹ kí lo gbójúlé kí lo ní gan tó ń pera rẹ ní náni tán ṣé náni tán rẹ ní ìrẹsì ni kò sọ fún mi. arábìnrin wọ́n mi ò bá tiẹ̀ wá bíbá yìí o mi ò dẹ̀ ní ọ̀rọ̀ bá ẹ sọ àmọ́ ṣé ìtàkùn sọ fún ẹ pé òun ti níyàwó òun dẹ̀ ti bímọ. ìtàkùn àbí kí ló pé ìtàkùn ní lọ́dọ̀ ti yín lọ́hùn ṣùgbọ́n táyé lolú lọ́kọ tèmi wò ó má débi mọ́ o jẹ́ kí ara ayé kó máa gbé ilé ayé ẹ̀yin èrò omi ẹ máa gbé inú omi yín má jẹ́ rí ẹ níbí o. wò ó já wá file bí kú ló lóko ni bí pàkúté ni ìpàdé dojú ọ̀nà. bá ti wà lójú ọ̀sán. táyé lolú ta ni ìwà tìyàwó ẹ tẹ́ ń bá sọ̀rọ̀ látàárọ̀ tẹ́ kàn dá sọ àbí ọ̀rẹ́ ṣé ò wá. ẹ fara balẹ̀ tí nǹkan bá yé ó bẹ́ẹ̀ bá kẹ́kẹ́ lọ́wọ́ ṣe bí ìyá àtìyàwó mi la ń sọ̀rọ̀ látẹ̀kọ̀. ẹ ti ń gbọ́ lẹ́tà ni. akin. mo mọ pé sí wá sí pàjì tí nǹkan tẹ bá mú tẹ bá ti rí kó ti ń tán ẹ̀rù ń báyìí àǹfààní wà láti gbé tètè mẹ́ta sí wa fàájì làwa sí. ọ̀rẹ́ kí sáàmù wò ń tiẹ̀ ṣe bọ́ títa wáyé wà mú ni. àbí ẹ jẹ́ àmú sórí bíi tẹ́jà. àǹfààní wà láti gbé tètè mẹ́ta sí wa fàájì làwa sí. kò sí wàlẹ̀ ẹja ṣe fàájì wa lọ ọ̀rẹ́ rẹ̀. pété pété pété. ọ̀rẹ́ rẹ̀ kì í ní àgbọ̀ṣẹ̀ lẹ́sìn rẹ̀ smile there. Oh, do. That's what we need. That's what we mo ṣe lálàá yẹn yẹn oh. mo wá fẹ́ kó o bi ṣaléwá léèrè ṣé kìí ṣe bó ti ń báyàn dùn nǹkan pọ̀. ṣaléwá. Ah. mi ò sì gbà mí kí lẹ̀ ń dùn tàlẹ́jọ́ fa nǹkan pọ̀ àbó ti gbàgbé ìkìlọ̀ ni. Ah. mi ah. ni wípé ṣàṣàánú wa o kọ́ ọ mọ̀ pé ojú kan ẹ̀ pa ojú kan rè ní ọ lọ́wọ́ wa. ṣàléwá aláìtóbi o bá mi ṣàánú mi. ṣàléwà. ìyá ṣàléwà hmm? ó ti yé mi mo gbọ́dọ̀ gbọ́dọ̀ bàbá lọ́la. kẹyà mẹsàlélélé ni o. wà lẹkùn ní ìsìn. ẹ dọ́dọ̀ bàbá o. ẹ dọ́dọ̀ bàbá o. ṣàléwà ṣàánú mi kò síwájú kò sí lẹ́yìn mo sì ti darúgbó kò sọmọ tí mo lè bí mọ́. Ah mo fàyà mi méjèèjì mo fi bẹ̀ ẹ́ o aláyìí tó bí o. mo ní mi ò bẹ́ẹ̀ ní kọ̀kọ́ fa nǹkan kan papọ̀ ṣé ẹgbẹ̀rí mi jẹ́ ni. mo ti gbọ́. ọ̀lẹ ni ẹ ọ̀lẹ ni ẹ ẹ̀gbọ́n inú ìjọ hold on jọ fún mi minute ẹ̀gbọ́n ẹ máa kújọ mẹ́ta ah, ah. mo fẹ́ sáré rí yín fọ́rọ̀ kékeré kan ní kẹ́ má bínú o ṣe rí ọ̀rẹ́ yín táyé yẹ ẹ kì í bá a sọ̀rọ̀ ah, bọ̀bọ̀ ẹ̀ ó ń gbé ọjà gan ẹ sọ fún ọjà tó bá ti le ju agbára ẹ lọ kò síyàn tó kì í gbé ọjà àwa gan ń gbé ọjà bọ́jà tó máa ń gbé ti máa ń le ju agbára ẹ lọ ẹ kì í bá ọ̀bọ̀ ẹ sọ̀rọ̀ rárá gbà mí àmà wà ní bàbá ó lè fò dìde kó pariwo ó lè fẹ́ gbá ògiri ń blò gan ẹ bá bá bọ̀ bọ̀ ẹ sọ̀rọ̀ à kò dáa rárá tọ̀. <laughs> táyé ń gbọ́jà. ó ń gbé ó ń disgrace wa nínú campus yìí náà especially jẹ́ girlfriend ẹ̀ yẹ ìyẹn náà òun náà tó wá ń ṣe ju agbára ẹ̀ lọ wọ́n jọ máa gbé ni wọ́n á jọ máa máa display last time mo wò wọ́n ẹ rò pé mo wo film ni wọ́n á wọ́n á display fúnra ẹ̀ dẹ̀ wá ń bẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ní bá sọ̀rọ̀ tẹ́yìn náà bá ń gbé ọjà yìí náà ṣe èwe kọ́lẹ̀ fresh yìí ni. ẹ máa bọ̀rọ̀ yín sọ̀rọ̀. ó ti yé mi bọ́s ó ti yé mi gbàtẹ́ tí ọmọ bìkan àtẹ ti sọ̀rọ̀ dé ó ti yé mi ẹ má wọrí màá màá ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ kí n ní nọ́mbà yín. ah no problem Um, zero eight one. zero eight one. four five. four five. two nine. two nine. ẹ má wọrí ṣe gbọ́ ẹ̀yin náà kò ṣe pé ẹ̀yin náà gbé náà ẹ gbogbo ẹ ṣe fresh ẹ̀yin ló lo brace tì í <laughs> bẹ́ẹ̀bù ẹ. kí ló kẹ́ nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo ti sọ fún ẹ pé kí gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń dá sí ẹ kí ni problem ẹ pẹ̀lú ọ̀rọ̀ táyé tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ti yí yẹn ó jẹ́ rọra àánú ẹ̀ ò ṣe mí o. wò ó farabalẹ̀ àwọn ògbúdọ̀ rírun kan báyìí ká máa sọ. ṣé bí ti bọ̀bọ̀ táyé yẹn wà ní tó bá ń ṣe bí ẹni tó bẹ̀rẹ̀ ti tó bẹ̀rẹ̀ ti dàrú yìí. ọjà tó àwọn ọ̀rẹ́ tó yẹ kán advice wọn advice ẹ̀ kò sí kankan tó lè ṣẹlẹ̀. ìwò tó máa ti ń kó wọn tó máa délé ọ̀dọ̀ ẹ̀ máa já pa ni o. kàn kó èmi nínú kápọ̀ èmi. abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ òye ebeledumare lọba tí ń fúnni lọ́mọ. ó dà wá. elédùmarè ni kádùn kọ́gbà kọ́gbà o tẹ́lẹ̀dùmarè ọba ni. ṣé mo sọ fún ẹ pé wàá gbé mi lọ wàá gbé mi padà ni. ìgbìyànjú ló jẹ́ kí iṣu ìgbìyànjú ló jẹ́ kágbàdo dẹ̀kọ́. ẹ káàsán ẹ pẹ̀lẹ́ ẹ jọ bàbá Ifátayọ̀ ni mo béèrè. bàbá Fátayọ̀ bàbá ò sí nílé. ẹ jọ níbo ni wọ́n lọ àti pípa wo ni wọ́n ti. Ah, bàbá ti kú òun lé nìsín yóò ti tó òṣùpá kan. òṣùpá kan. bẹ́ẹ̀. ìgbà wo náà máa padà ìgbà wo náà máa dé. Ah, eh, eh, bàbá bàbá ò dágbà kankan tí wọ́n dé o ah! ọlọ́run nìkan ẹ̀ ló yé ok ok ẹ wá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ayélujára. ayélujára àwọn òwe. tọ́n tọ́n tọ́n tọ́n tọ́n. ayélujára àwọn òwe. elédùmarè ó fa àwọn kan jọba nínú ayé. ibẹ̀ láti rọ́lùwẹ̀rí ìbàdàn kojú ẹ̀bọ̀ra tí ń gbẹ́nu. Sàléwà kí ló ń ṣẹlẹ̀ gan-an. ṣẹlẹ̀ bíi ti báwo. Ah pẹ̀lú gbogbo position ẹ nínú ẹgbẹ́ wa yìí èmi ò lérò pé ẹkẹ́ nìkan tó máa threatening náà ah, advice tèmi ò bá fún ẹ ní wípé bóyá kò fọ̀rọ̀ yìí tó lórí létí ẹ kàn bá wá nǹkan ṣe sí. Hmm. o ṣé ọ̀rẹ́ mi èmi náà ti rò bẹ́ẹ̀ kó tó di pé omi tẹ̀yìn wọ ọ̀gbìn mi lẹ́nu bóyá tó bá di lálẹ́ kí n ṣàlàyé fún olórí kó lè tètè bá mi wá nǹkan ṣe sí i ó ṣe gan ni ọ̀rẹ́ mi. ó bẹ́tà o ó ṣe gan. torí kú ti pa ojú bẹ́ẹ̀ ni. ọmọ ṣalé wa ṣé bí owó náà ládé yìí. bẹ́ẹ̀ ni. nǹkan ọ̀hún tó ń sọ rèé. bẹ́ẹ̀ ni àwọn tó ṣọlọ́kọ̀ rẹ̀ wá sóde ayé nìyí tàbá sì ti gbé kírákítà rẹ̀ pin náà nù. ẹ kí là tún wá ń dúró fún ah, ah, bísí ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ̀. ìwé wọ̀nyí ó yẹ máa tẹ̀lé wọn lọ sí ibùgbé wa. yeye iṣẹ́ tẹ ẹran wa àti jẹ́ o ṣùgbọ́n fún akẹ́kọ̀ọ́ rí olókè ẹ̀pẹ̀ tó ń wà ó ló ti dùn mọ́ òun wọn ò lè padà sísàlẹ̀ odò mọ́ bọ́lọ̀ ṣe jẹ́nu òòyà. àmì ènìyàn ẹ tún ti gbèsè yín dé o ẹ ti ríjọ mi o ẹ ti kán roró rù omi ọjà olúwarí òbínú odò ògbómùwẹ̀ ẹ̀ẹ́dìjà omi o ẹ̀ẹ́dìjà ayémọjà ẹ̀ẹ́dìjà olúwarí ìjà ti dé o. wọ́n fomi bá yín jà wọ́n kọ́ yín lógúnlógún wọ́n kọ́ yín lágbàlagbọ̀n gbogbo ọmọ tí yín nà ní ìjà ìlágara. ó mi ò ó mi ò. mọ́ mi ò ẹ́ ìbínú rẹ̀ ò dáa ìbínú rẹ̀ ò dáa àwa ò fojú pípọ́n rẹ̀ ò Eh. àwọn olùgbẹ̀bẹ̀ òye. ọwọ́ yẹpẹ́ wáyọ̀rìn wo owó sí. ìdùnnú rẹ làwọn fẹ́ a ò fojú pípọ́n rẹ ò àyè. dákun jèbù rẹ o. iye mẹ́ta ọgbàgbà iye mẹ́ta ọgbàgbà. Tutu tutu, là oluwe, bálé Jebure jèbùrẹ́ o àwo olùgbẹ́bẹ̀ wọ́n ní omi ò lápá omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbéyàn lọ o dákun má ṣe kó alẹ́ rù lọ́wọ́ a ẹnìkan kì í bómi dọ̀tá o. sàlẹ̀wọ̀n àwọn òde fara balẹ̀ mo ti ń bọ̀ náà síbí sísí náà ló ṣẹ̀ṣẹ̀ pè mí mo ti mo ti ń bọ̀ mo ti fẹ́ jáde má jẹ́ kí n sùn ah wàhálà ẹ̀kọ́ ọlọ́mọ yẹn kò pa mí gan mo ti mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ok buhari ni. táyé yes ma. táyé lolú. mọ́mí ló ń pè mọ́mí ló ń pè. ibo ló dà mo sáré gba kọ́ọ̀ sálé wá ń sìn ó lóun wà níbì kan ó dẹ̀ wà dangerous pé kí n sáré wá pick òun. ẹ ṣe bí wàdẹ́ nìkan máa gbabẹ̀ lọ sílé wọn èwo wá ni pé kí wọ́n tún wá kú òun bí ó rí bójú ọjọ́ ṣe rí ni táyé lolú. Ah, but mọ́mí ẹ gbọ́ nǹkan tí mo sọ mo ní ìyàwó mi ní kí n wá gbé òun pé ibi tóun wà òun ò safe. Ah, ẹ jẹ́ kí n lọ gbé náà. èso mojú ọjọ́ sọ pé kò ń kú òun tó wà yẹn kó fọ ẹ̀yà rẹ̀ débì kan kó lọ kípa kí wọ́n dúró lé wọ́n náà wo bójú ọjọ́ ṣe rí sí. mọ́mí ṣé bí torí òjò ni ojú ò lè pa mí nà ó síbi mọ́tò ni mò ń gbé lọ mádàwà nu mọ́tò ẹ jẹ́ kí n sáré lọ gbé. ó ti gbàgbé ògiri tó ya ó ti gbàgbé ògiri tó ya ẹ lọ́wọ́ flood tí gbogbo òní gan báyìí lọ́wọ́ flood tó ya pa síbẹ̀ yẹn nítorí flood ní ìtẹ́ pé tó jò bá là báyìí flood ń gbé mọ́tò kí ló ń ṣí ẹ. mọ́mí kò sí nǹkan tó máa ṣe mí máa dé nsìn ẹ jẹ́ kí n sáré lọ. Ah, ó ní lọ ó ní lọ táyé lọ́lú táyé. Oh, ọlọ́run má jẹ́ kó pa mí táyé má start mọ́tò yẹn o bóyá bóyá bóyá sílẹ̀kùn kájọ máa lọ bóyá sílẹ̀kùn sílẹ̀kùn mo ní kó sílẹ̀kùn yìí. mọ̀mí mọ̀mí mọ̀ ẹ̀ wò ẹ̀ wò balẹ̀ náà kí ló dé ń ṣe báyìí mi kì í sọmọdé náà kó sì nǹkan tó máa ṣe mí ẹ kàn jẹ́ kí n gbé ó dà mí ní gbé lọ sílé ọ̀dọ̀ yìí tí bá ti gbé máa gbé bọ̀ máa gbé bọ̀ mí. káyélolú káyélolú mi ò sọ pé mi ò gbẹ́ gbọ́ àmọ́ bí mo ṣe rójú ọjọ́ bọ́jọ́ ṣe rí i ò ní lè lọ tó bá lọ́wọ́ náà mọ̀ pé ò ní tètè padà sórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò fẹ́ kọ́ lọ́n kọ́ kankan mọ́ mi mi ò fẹ́ wàhálà lọ́tọ̀dọ̀ ọlọ́run èmi fúnra mi dẹ̀ gbúdọ̀ ṣọ́ra mi tọmọtọmọ ni. ok mọ́mí ṣàfẹ́ gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé mo fẹ́ lọ gbé ìyàwó mi ni lẹ́yìn pé mo gbé tán mò ń gbé bọ̀ wá sínú ilé mi ò lọ síbi kankan promise. tó dẹ lójú. olúwa ń gbọ́. káyọ̀ lolú ò lè parọ́ fún mi o. mọ́mí ẹ gbà mí gbọ́ ilé mò ń bọ̀ straight mi ìjáde lọ síbi kankan ṣẹ́gbọ́ ẹ fọkàn yín balẹ̀. bí bí ìṣẹ́jú mẹ́wàá. kò ní pẹ́ sá mi ní pẹ́ ṣẹ́gbọ́ má wàá pẹ́ má pẹ́ ọkọ mi jọ nítorí ọlọ́run tó máa fi lọ tó máa fi dé lọ́kàn mi ò lè fi balẹ̀ àyà gbọ́ kí n fọkàn balẹ̀ ah, mélòó mo bí. ẹ̀ẹ́dẹ̀ máa lọ sókè. kí ni kí n lọ ṣe lókè bá ń ṣe géètì o. gbogbo òjìṣẹ́jú mẹ́wàá lọ o ẹ lọ lú èjì ṣí géètì ṣí géètì. jáde kún bẹ́ẹ̀ ni kíkọ́ máa pray gan ni o bọ́dá mi kiri pray. bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀ ló wà tó. wọn lè jẹ́ ká wọ bẹ̀. dókítà ní kí n bọ́ ọ̀tà sá. ó lè wọ náà jáde. jáde ló lè jáde. dókítà lè. It's in good condition. There's no problem. There's no problem. Okay. Mummy, mummy, it's so good. lost him. Oh my God! ẹ̀yin olóyè ìfátayọ̀ tí mo rán yín sí ń kọ́. Hmm. kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ó jẹ kúpẹ́ a lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rán wa àbọ̀ṣẹ́ tẹ rán wa náà ńlá ní ká wá fàbọ̀ rẹ̀ jẹ́ ẹ gbọ́ àbọ̀ rẹ̀ lẹ́nu àwọn olóyè yòókù. kábíyèsí àbá fátayọ̀ lé o wọn ló lọ rìn àjò láti ibi oṣù kan sí ìsìn kò sì tí ì dé. ẹ dákun ẹ̀yin olóyè níbo ló wá rìnrìn àjò lọ gan tẹ́ ẹ fi wá nílé àti wípé ṣé ẹ̀rí ara lè rẹ̀ kankan tẹ̀lé bí léèrè ni bóyá amárẹ́ni tó dágbére fún. ìyálóde ah, ah, nígbà tá àìsàn ọmọ kékeré ládùúrà àwọn olóyè wọ́n rán wa lọ síbì kan a wà ní làákàyè láti bi àwọn aráalé wọn léèrè wọ́n ní wọn ò mọbi tó lọ. ó dà ẹ jẹun kùsà. hello Fatayo àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹ Fatayo ìdí pàtàkì ni mo ṣe pè ẹ́ o mo rán àwọn olóyè mi sí ẹ wọ́n ní wọ́n bá lé pé o rìnrìn àjò ẹ tọ ìgbà ló wá máa dé láti rìn àjò tó lọ ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì gidigidigidi ó ṣe pàtàkì kódà tó o bá lè gbéra níbi tó wà báyìí báyìí báyìí kó máa bọ̀ nílé ó ṣe pàtàkì ọ̀túnla ọ̀túnla. àmọ́ ríro eléyìí àbẹ́mi gan-an náà ṣe fẹ́lẹ́ dùà tó fi wá fi rú wàhálà bàǹtàbàǹtà tá a ìlú ìwà ìlọrẹ. kí là á ṣe odò àṣà tó yẹ ká ti bọ tí wọn ò bọ ẹ wá ní gbogbo òní bó ṣe rí. àyọ̀ní irú ọ̀rọ̀ kan wo ló ń sọ lẹ́nu tí ó dùn yìí odò àṣà sì kò sùpá kankan tó bọ̀ kí ló ṣe papọ̀ mọ́ omi ìyálé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ah, ah, ẹ wò ẹ má sọ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ wo làyọ̀ ní sọ bóyá ó ní nǹkan kan tó yẹ ká fún odò àṣà kó tó di pé wọ́n bọ̀ tí ó fi dọ̀gbọ̀n omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ẹ wọ gbogbo ìlú bó ṣe dá párọpárọ torí ó tètè tọjọ́ mẹ́ta tẹ̀mí ti rí bàbá Fátáyọ̀ o. ẹ wo ọ̀rọ̀ làwọn obìnrin sọ èmi gan nínú ìlú yìí ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ti rí bàbá Fátáyọ̀ kan yìí ẹ̀yin ṣẹ̀sì mọ̀ pé ẹ bá mojú òògùn ní wọ́n máa ń pobì ń rè ó tọjọ́ mẹ́ta tẹ̀mí náà ti rí i. ó dà kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. òun á ṣe sí àbí akékulédùà kélédùà ó gbà wá nù wàhálà yìí nínú wàhálà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí gbogbo òlu wa dá páró bí ìgbà tí ò síyàn nù lù yìí rí àfi kára wẹ́ẹ̀dẹ̀ sí lédùá o kókó gbà wá nù wàhálà yìí. ìlédùá wàá kó ayọ̀ o ní ogun là á sì dùn abẹ́ o. kàbíyèsí o kẹ́mi ọlá ogun o. àṣẹ àṣẹ àṣẹ. kábíyèsí ẹ̀yin olóye ṣé bá a ṣe máa wò lélẹ̀ títí tómi ò fi túlù mọ́ wa lórí. kábíyèsí níbo gan lẹ bá wa gbúrò Fátayọ̀ sí òun bọ̀ òun bọ̀ òun bọ̀ òun náà là rí i níbo gan ló wà. ẹ̀yin lóye kábíyèsí ẹ ṣe sùúrù mo ṣe pé tán láìpẹ́ yìí ká torí ìṣẹ́jú márùn yóò bá wa láàfin bí. kábíyèsí kó yá sí kánmọ́kánmọ́ ni o ìyìn ló gbé ohun látànú ilé mi omi ti gba gbogbo rẹ̀ tán. olóyè a jẹ́ pé bí ti ń ṣe mí ìní ń ṣe ọ́nù kábíyèsí ilé mi tí mo kọ́ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ odò ọlọ́run ló ní kémi àtìyàwó mi ká rìnrìn àjò ẹ̀ bá ti gbọ́ pé omi ti gbá wà náà lọ ìgbà táyì dé pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí lómi là méjì kọ́ra tètè dé ní o. gbogbo ẹ̀ náà ló tẹ́ lọ yìí pé èèyàn ló tẹ̀ mọ́lẹ̀ ni. yé yé apá mi o apá mi hàn. ṣọ́ọ̀tọ̀ wá bọ̀ mí lójú ni. bó ṣe ń ranjú ẹ nígbà tó wá ranjú ńkọ́ ṣó fojú ẹ gbé ni lọ ni. Hmm. ọtí ayé mi báyìí ní í ṣe hmm, tí ń ṣẹlẹ̀ tí yé mi hmm, bí ọba nídìí ẹ̀ ṣe ìmọ̀ déédéé iṣẹ́ ó di gbàǹbá dàrin ìlú gbàǹbá dàrin ìlú kàbíyèsí ẹ̀mí yẹn ogún àwọn aláṣẹ kù ọ́ sì bá ń ṣe orogo ayé ò ní lù fún òun iṣẹ́ àwọn alálẹ̀ náà ń bínú bẹ́ẹ̀ ni kì í ṣe ìṣòro àṣà Yemọja ní bínú ṣe a nílùú ìdùnwá yìí. bàbá Ifátayọ̀ ẹ dákun kí ni Yemọja ní àṣẹ fún òun gan tí fi bínú sí wa nínú ìlú wa yìí. ẹ gbọ́ báwọn àgbà ṣe ń pè wọ́n ní bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo náà máa dánwò mi ṣé báwọn kan náà lọ ṣe àìgbọràn sáwọn ọmọ olúwẹ onífínbínú ìdínú tí fi ń bínú bó ṣe rí mo kábíyèsí. Fatayo. Kábíyèsí. Fatayo. Kábíyèsí mà ń jẹ́yìn. Ṣé bọ́ọ̀ ṣe wá máa wòran tí mi yóò fi dùn wọn? tó o bá dákẹ́ jù báyìí lọ ohun tó dáa yóò bàjẹ́ o ó tiẹ̀ ti ń bàjẹ́ lọ kó má bàa bàjẹ́ Fátayọ̀ tó o bá délé dákun bá mi bí àwọn tó nílẹ̀ lérí ohun tó yẹ ká ṣe kí ló túbà kí ló túṣe. mo gbọ́ ń tẹ́ ìwé bí n bá ti délé òun ni wọ́n fi ṣiṣẹ́ ṣe mo sì mọ̀ pé elédùnmarè ọba ni ó aṣọ náà. wọ́n ṣe rí kábíyèsí tọ ìfàtàyọ ẹ ẹ bá wa ṣe omi gbóná ò gbúdọ̀ ni torí iná ń jómi lábẹ́ aṣọ kò jẹ́ bó ṣe jẹ́ kábíyèsí. bàbá ìfàtàyọ orí yín ò ní burú gbòrògbòdò ayé ò sì ní lù ẹ ní rí ń gbé omi ò sì ní kó yín ní bí wọ́n ṣe sọ̀hún ẹ tètè bá wa ṣe tọrọwọ́ ìpẹ́ńsà kìkì. bàbá Fátayọ̀ kábíyèsí ẹ wò ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe pé aṣẹ́ ẹ̀ lọ kábọ̀ ká ní sùúrù kí ọba Fátayọ̀ lọ délé ká lọ ṣe nǹkan tó bá ṣe ìyẹn kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn o kankan lẹ́wẹ́ lẹ́jọ́ ni ni o bàbá Fátayọ̀ ṣé pàtẹ́ wọlé ẹ̀rí pé dùtù yoro ni ẹ wò bóyá ká tẹ̀lé yín kájọ lọ rẹ̀ Elédùmarè ó fún àṣẹ. araba ifá tá a dá láàfin tí wọn láwọn kan dòkú tá ibẹ̀ láwa yìí ó rí báyìí ó ní ipa ìlú ṣe ohun tó lòun wájú nbọ ṣe rí nu. bàbá ẹ má jà gbọ́rọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí ẹ jẹ́ kó ló ń fọ́. kó bá wa rí bẹ́ẹ̀ akọ́dá ayé ìbàlọ́wọ́ rẹ o. ọba ò ṣe àṣẹ̀dá ayé ìbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀dùmarè kólé ayé lọ́wọ́ ìbá yín o ìbá jíbọ́lẹ̀ dán ọ̀rọ̀ tí gbénu lédì tí róyún mùyùmù hmm. ọlọ́sùn bẹ̀rẹ̀ abirù dẹ́rìn adúlójú adúlẹ́nu àjò lásẹ̀gbàlẹ̀ hmm. wólúwólú àfẹ́jú àdàbà ti jẹ láàrin òrófó àfẹ́jú ẹyẹ ti jẹ ní gbangba lé ọba pọ́rú àfẹjẹwẹ̀ ìbàlọ́wọ́ rẹ lónìí o tá a bá ṣe ẹjọ́ kó rí bẹ́ẹ̀ má jẹ́ kásá ti ṣe o ṣe tìkọ̀ gbọ́dọ̀ jẹ́ tiwa. ó dáa ọmọdé ò ní bínú bínú kan jogún àtàrẹ àgbà bínú bínú bínú kan jọ gbọ́ ọmọ náà ọjọ́ jímèrè bá fojú ka lápin ni yíyọ́ ńlọrọ́nù rẹ̀ yọ gbogbo ohun tá a bá ṣe ní ìlónìí ó dàṣe gbé. ẹ larọ wa ẹ larọ wa ẹ larọ wa bàbá fẹ́ mo lójú gbogbo tí ń bẹ ní òkùnkùn kó hàn kedere. olùgbàyì o àjàgbàyì kékeré lè rí ṣe tí fi gbàyì lọ́wọ́ olùgbò olùgbàyì o àjàgbàyì kékeré lẹ́fọ̀ọ́ ṣe tí fi gbáyìí lọ́wọ́ olóòdàn òun rere làkèrè fi gbòdò òun rere dákèrè fi gbòdò òun lélẹ́dùnmarè ọba gbámú amúmú ayé torí mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó mọ fádá o mo sì ti ṣàlọ̀ṣàlọ̀ kí n tó mọ bòdì àlọ́ ni mo ṣe ni mo kó ẹrú mi lọ́bọ̀ lọ́fun odolú ìyòrò ìyòrò ẹ̀yìn ọ̀nà ọ̀nà àfọ̀bọ̀ṣọ̀nà ẹ̀yìn ọ̀nà ọ̀nà àfọ̀bọ̀ṣẹ̀jẹ̀ ló dín fáfún ọ nílùú mọ̀ká ibi tẹ́ ti ń dájọ́ ìṣòro àjọ èṣù tẹ́ńdà ọmọ ara wọn wọ́n fi ń kó wọ́n ti pata lára wọ́n pata jèrò a ti dọ̀rọ̀ fún méjì lónìí báyìí o ikú kúkú kan ò ní pa wá. afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣe wí oko lálo lálo ẹ̀fúfù lẹ̀lẹ̀ ní mi ewé àgbọn jẹjẹ màrìwò ọ̀pẹ wí fúnra wọn tẹ́lẹ̀ tí wọ́n fi ń yọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo pè lónìí ọyẹ súré wa ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wa ọ̀bára tápára jákùn ewúrẹ́ kẹ̀dọ́ ti di ó dín fáfún ọ̀run mi là lọ́jọ́ tí bàbá ń sáwó lọ sílé alára wọn lára kọ́ lára abẹ́lé tòótọ́rọ́ wọn lọ́la kọ́lọ́la mẹ́lẹ́ tàjà jẹ wọn bẹ lẹ́pẹ̀ ń tàṣẹ sí ìjẹ́ lónìí mo ti jáwé orísun lẹ́lẹ́ ìwọ́ wo ẹ jẹ́ kó sùn sí wọn lágbo ẹ lọ. elédùn àwọn máa ṣeun. àwọn tí ń bẹ inú gòtè jáde nìyẹn àwọn tí wọ́n jẹ́ kí olúwẹ̀rí ọmọ bá wa jà náà lù ní tí Yemọja fi ń da náà lù wa láàmú tí ò jẹ́ ká rẹ́dọ̀ fi lérí òróǹro kọ̀ wá sí ṣíṣe kò ṣàìṣe ẹja máa kó wọn lọ sáàrin ìlú ohun tó yẹ kó ju wọn rí náà lórí o torí gbogbo ẹni tó bá kọ lólúwẹrí dandan ni yóò rí dolúwẹrí. ẹnde ẹgbẹ́ aṣọ ẹgbẹ́ aṣọ lónìí la fojú yín nígbàgbọ́ ẹgbẹ́ aṣọ ẹgbẹ́ aṣọ. ǹjẹ́ ò dalẹ̀ náà. ẹgbẹ́ aṣọ. eriwo gbogbo sọ̀rọ̀ pẹ́ o ọwọ́ ń wọ́ tuurutu tá a bá débi ọ̀hún sọ̀rọ̀ àti dúró àti bábú bàbá kánáńgò àti bábú bàbá kánáńgò. olúwẹ̀rí máa gbòdò olúwẹ̀rí máa gbòdò olúwẹ̀rí máa gbòdò. olúwẹ̀rí máa gbòdò dákúndábọ̀ kó fi yèdénú kó fi yèdé gbẹ̀dúgbẹ̀dú ara tó o bá bẹ ní gbèrè òkun kọ́ wá jẹ́ mi tó bá ń bẹ ní gbèrè ọ̀sà kọ́ wá jẹ́ mi tó bá ń bẹ ní wọ̀nrán níbi tó júmọ́ retí mọ́ wálé ayé tara sàṣà kọ́ wá jẹ́ mi abiyamọ kan ò lè gbẹ́kún ọmọ rẹ̀ kọ́ mọ́ ta ti wéré. ètò oníká fi fẹ́gun lé àti fi fẹ́gun lé o ètò oníká fi fóòsà ọjà àti lọ rèé fi fóòsà ọjà eléyìí tó ní àlọ́ rèé fi fóòsà gbóhùn èṣù ọ̀dàrà bẹ́ẹ̀ láti lọ fi fún wọn o ètò wa ló kù gbọ́dọ̀ rẹ ni ká wá máa gbé bọ̀ wá òun náà la wá gbé dé yìí o wá dákun dábọ̀ kó fi yèdénú kó jẹ́bọ wá fín kó jẹ́bọ wá dà àṣẹ dálè di ọ̀run àṣẹ o etí ẹ ẹ súré tètè wá ẹ wá gbẹbọ awo kẹbọ fín o kẹbọ dà tútù làárọ̀ dẹ́ o tútù làárọ̀ bàbà. ilé ìgbé ka ìgbóná o wa má gbóná o kọ́ wa má gbóná o gbóná lùlù wa ìmọ̀ o eku ó eku kẹyẹ sì ẹyẹ ọmọ èèyàn fọ́n bí ọmọ èèyàn o mm, gbóná o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kó o. ọmọ ènìyàn ń a ṣe toju yín á wá wálẹ̀. kò búrò mo gbẹ̀bẹ̀ yín mo dáríjì lọ́ọ́ la àwo funfun ṣùgbọ́n mo bá kíkiní kò yẹ yín o ẹ̀yin ọmọ ènìyàn ọlọ́run dá kálukú sí ààyè rẹ̀ ó sì fi síbi tí ìrọ̀rùn ó ti bá ó fi àwa ẹja sínú omi ó fi ẹ̀yin ọmọ ènìyàn sí orí ilẹ̀ fún ìwúlò ara wa ni o kò ká máa dájú ara wa o kálukú ó ti ọwọ́ ọmọ rẹ̀ bá sọ ẹ ṣe jẹ́jẹ́ o ọlọ́run wo kálukú wa o ẹ ṣe eré. elédùn àdúpẹ́ o. ẹ̀yin awo mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ̀yin yorùbá bọ̀ wọ́n ní yinniyinni kò lè ṣe mí a jẹ́ pé tí ò bá sí ẹ̀yin awo bómi bá ṣe kó gbogbo wa lọ nínú ìlú mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ kò wá tán síbẹ̀ o gbogbo jíjẹ gbogbo mímu ó di ààfin. arúbọ ẹbọ dáná o. àjà ń gbòòrò dùgbẹ́dùgbẹ́. gbogbo ọmọ ẹja wẹ́wẹ́wẹ́ lómi. yéèyé o olúwẹ̀ẹ́ máa wọ́jú. ṣé ti rí tẹ́ fojú gbogbo odò rí báyìí ẹ wo tẹ́ fojú ayé rí kí ló dé tẹ́ ẹ̀ gba ti ọlọ́run bíi ti ọlọ́run dá wa sí tẹ́ ẹ̀ fara mọ́ ọ tẹ́ ń bá kádàrá wọ̀yá àjà kò sí bí ọmọ ẹja ṣe lè dúró lórí èpẹ̀ tó lè lọ títí ìfẹ́ wo ni ọmọ ènìyàn lè fẹ́ ọmọ ẹja ju ká gé ká pàjẹ́ ká jẹ́ lọ bí àwa ṣe ń ṣe àánú tí ọmọ wọn ń bọ́ sí odò wa tí àwa ń tọ́jú wọn t'a dẹ̀ ń dá wọn padà láàyè ṣé wọ́n lè ṣe ẹ̀yìn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń fi gèrè kó yín ni wọ́n fi àwọn kó yín ẹ tún wá fúnra yín ẹ tún fẹ́ ṣe ara yín tún rìn lọ bá wọn ojú kòkòrò ń dà yín láàmú ẹ ṣe jẹ́jẹ́ o torí ẹ̀yin fojú àwọn aráàlú tá a fomi kó wọn yìí ẹ̀yin lè fojú wọn rí o ẹ lè yọ sáàrin ọmọ ènìyàn báyìí kọ́ mọ̀ nífẹ̀ẹ́ yín á yàtọ̀ sọmọ ènìyàn ọmọ ènìyàn wọ́n yàtọ̀ sí wa nínú omi làwọn ń gbé orí ilẹ̀ làwọn ń gbé ṣé a rí i pé àbára mu tí omi bá ti tán lẹ́yìn ẹja ó ti parí omi ò ní tán lẹ́yìn wa o ọlọ́run ò ní bínú sí wa torí inú omi ló dá wa sí. Si ó dẹ̀ tẹ́mi ìyá yín lọ́rùn kí ló dé tí kò tẹ́yín lọ́rùn ìtàkùn ìwọ gangan lọ̀rọ̀ mi bá wí ìwọ lọ́n tí ọlọ́run fún ní agbára ó ti ṣe agbára lò ààyè tí mo dẹ̀ fún yín ló fà á tí mi bá fún yín láàyè o ò ní lágbára yẹn lò eléyìí gangan ó kọ́ èmi gan lọ́gbọ́n tí agbára bá ti pọ̀jù fún ọmọdé èèyàn ò ní fún láàyè láti lò ṣùgbọ́n mo ti gbé agbára agbára tọ́lọ̀ fún àwọn tó fún wa bó ṣe lò mo tún mú bíi tèmi mo tún fún wa ọwọ́ àṣìlò ò ti lọ orí èpẹ̀ ti lọ dábẹ̀rù ọ̀hún àfẹ́ wá mọ́ wòye tó wòye tó ti bàjẹ́ tí ò bá sí ẹ̀ka ilé ilé àwọn wo. yèyé. ń gbọ́. ẹ̀yin náà lè ní sípàlì mi kí n sípàlì ọ̀. bẹ́ẹ̀ni. bí erin ṣe ń sípà sípẹ̀ fún mi kí n sípẹ̀ fún ọ bẹ́fọ̀n ṣe sípẹ̀ fún póòlò sípẹ̀ fún mi kí n sípẹ̀ fún ọ bí yèrèpè ṣe sípẹ̀ fún èsùn hmm. èyí olú ẹ dákun mo ti wá jẹ́wọ́ ọ̀dùn ẹ wá da òkúrò omi bù mí irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ dákun ìdarí jẹ́. Elédùmarè lọ́ba tí ń fúnni lọ́mọ Elédùmarè ni ó wà é. Eh kádùn kó pọ̀ kó pẹ́ o Elédùmarè ọba ni. a kàn ń gbìyànjú ni torí ìgbìyànjú ló jẹ́ kí iṣu dìyàn ìgbìyànjú ló jẹ́ kágbàdo dẹ̀kọ́ kó dẹ̀kọ́ o àlọ́bàwé ìgbìyànjú náà ni ó hà é eh. àṣeyọ̀wò ṣe yóò wù lọ́lọ́run ọba èdìdí ni kò fi ẹnìkan kò fi ẹnìkan kan rárá o àyè bó ṣe ń dọmọ kò fi ẹnìkan kan rárá o àyè ìrọ̀rùn ló máa já o àyè ìrọ̀rùn ló máa já ayélu. ayélujára wọn